وكل محدثة بدعة وكل بدعة ضلالة أستغفر الله سبحانه وتعالى ليت يكون شيء ìpàdé wa ní ọrùn ní èmi ọjọ́ kejìlá nínú ọ̀sọ̀ọ̀sọ̀ nǹkan àìlà ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjìdínlógójì ìjírọ̀ dáadé sọlọ́lá ṣọlá tó ṣe yìí. السلام عليكم ورحمة الله وبركاته ليت أزواج من كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى أن أنا آتوالدين àwọn náà ní أقر mẹ́rin àti mọ́kànléní àádọ́ta four fifty báàbù sàlámù ismun min asma ilahi azawajan. ها حبيبي اقرا سلام orúkọni min asma ilayi azawajal nínú orúkọ ọlọ́wọ́n ọba ọba wọn ọba tó tóbi. hadithi àkọ́kọ́ tó wà ní abẹ́ ẹnu ọ̀nà àbáwọlé tí a wọlé sí òun ni hadithi ọgọ́rùn-ún mẹ́sàn-án àti mọ́kàndínní àádọ́rùn nine eighty nine òun ni hadathana shihab bẹ. حدثنا شهاب قال حدثنا حماد بن سلمة عن حميد عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إن السلام اسم من أسماء الله تعالى وضعهم الله في الأرض فأفشوا السلام بينهم lábẹ́ àwọn ẹ̀kọ́ tó ní pé pẹ̀lú sálámà èyí tó ṣe pé à ń bá wọn láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. àdéhùn tí a tún wọlé lábẹ́ báàbù oníṣẹ́ àbúhàdàsánà ó wí àdéhùn ìbọn ní hamadu bin salama. قالوا لا تدع حميد لا تدع حميد حميد لا سفر ولا تدع أنس مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم صحيح إن السلام أنا جو السلام الله أبو اسم من أسماء الله تعالى orúkọ kan ni nínú àwọn orúkọ ọlọ́wọ́ ọba àlejò ọlá wọ́n dọ̀ àwọn ọlọ́run fi àwọn sálámù ká máa sálámù yẹn àbí ká sọ pé sálámù yẹn ọlọ́run gbé e sílẹ̀ fáfṣọ sálámù ọba ilẹ̀ kù torí bẹ́ẹ̀ ẹ máa tẹ sálámù ká láàrin yìí wọ́n dábàá gbólóhùn sálámù yìí kókó sínú àlùbárò àtà ìkùlé ààbà ìmọ̀ tó tó kúrò níbi gbogbo láì bàbá wọn àti síyára sísọ ìkùlé àyè nínú gbogbo oníjàmbá wọn nítorí ẹ̀ ló fi dá pé àlùjáná dàrú sálà àlùjáná dáwọ̀ ìṣàlá ọlọ́run sọ wà lẹ́nu àlùjáná ilé àlàáfíà ni kí ló fà tó fi ń pe àlùjáde ní dàrú sàlá nítorí pé ilé ọ̀la ni kò lè àfà tí ò ní láì kankan ni àlùjáde yẹn kẹ̀dẹ̀rẹ̀ àmọ́ ọdún mi ní sọ́ọ̀mù fàyàbalẹ̀ fún òní gbogbo mi ti jẹ́ lágbóró ni ti jẹ́ lágbóró mo ti jẹ́ dọ́mọ́ọ̀tì ìnígbẹ́kẹ̀lé pé mina hàbí pé kò sóògùn kò sọ́tẹ̀ bẹ́ẹ̀ bá ní wọn bẹ́ẹ̀ nítorí ẹ̀ ní islam ti wá pàṣẹ káàrí di ìsàlámù yìí ká máa fi hàn ìṣàáàtì ọ̀dẹ́sìrì ká máa pọ̀ kálá rẹ̀ rà wá. حديث مين لا باب حدثنا ابو نعيم قال حدثنا محيط بن محرز الضبي الكوفي قال سمعت شديد بن سلمة أبا وائل يذكر عن ابن مسعود قال كانوا يصلون خلف النبي صلى الله عليه وسلم قال القائل السلام على الله ولما قضى النبي صلى الله عليه وسلم الصلاة قال من القائل السلام على الله إن الله والسلام ولكن قولوا التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله قال وقد كانوا يتعلمونها كما يتعلم أحدكم سورة من القرآن هاري لا بيبي سلام gbégbélóhùn sàlám orúkọ nínú orúkọ ọlọ́run òní Abu Nu'aym haddathana Abu Nu'aym wí hadithi wa òní muhil yẹn náà sọ fún akọmọgbọ shaqiq dina sálánà ha òní shaqiq dina sálánà tó ń pè ní abawa yẹn ń sọ̀rọ̀ yìí wá wá látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu lọ́rọ̀ náà. ó ń múrò wá nípa àwọn ẹni ìṣáájú rẹ̀ ní àwọn sàhábà ìfọwọ́nù mọ́ọ̀dà àlẹ́ àjùmáyé mọ̀nìkánú ìsọ̀lónà àlùfàlẹ́rẹ́ sọlọ́mọ́ọ̀mù àdìbò àlùfàlẹ́m wọn a máa kírun lẹ́yìn àtẹ̀bí wọn a máa kírun lẹ́yìn àtẹ̀bí àbíkàtà sọ wípé wọ́n jẹ́ ẹni tí wọ́n ń kírun lẹ́yìn àtẹ̀bí họ́ọ̀lẹ́lẹ́kọ̀ọ́ èlò lẹ́nìkan bá sọ wọ́n ní asalaamu alallah aláàfíà kọ́ máa jẹ tọ́lọ́ sọlámọ kọ́tọ́ nẹ́bí yóò kọ́ kọ́ máa sọ́nà sọ́láàdà nígbà tó ń sọ sáláwá parí o ọwọ́ àti ìbéèrè ìgbẹ́mọ́tẹ́lẹ̀ kọ́ asalaamu alallah alẹ́ nítorí gbólóhùn yẹn jáde kí aláàfíà kọ́ máa jẹ tọ́lọ́ ìnáwó àwọn sàlámù ọlọ́run gẹ́gẹ́ ni ọba àlàáfíà wọ́n lè tún ọ̀rẹ́ ní ibi anẹsàlám ìsàlám yẹn o orúkọ nínú orúkọ ọlọ́wọ́ ọba ìgbé ẹni tó ńlá ni kúrò nínú àbùkù àti ìjẹ́ titun wọ́n mi lè ṣùràjà wọ́n lè àdáadáa àti pé kọ́ọ̀dù ẹ̀sìn tó dé akẹgbẹ́ ẹ̀rí. kálẹ̀ tó wí gbólóhùn yọ lọ́lọ́run gẹ́gẹ́ ní sálàm wọ́n láàkì ń kú o lò ṣùgbọ́n bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ máa sọ wípé àtàhìyàtù lillah níbi irun àtàhìyàtù lillah ogun kí ni wọ́n ń pè ní tàhìyà wọ́n ní àtàhìyà kíkí ọjọ́ ọ̀rọ̀ tó ti yí pé yóò háyà bí ilmalik bí wọn bá jọba ni wọn wá fi wọn bá ń wí fún ìjọba jọba táwa sọ wípé àtàhìyàtò lìlá ìtumọ̀ rẹ̀ ni wípé àdúrà ìtàwìn gbogbo oríṣiríṣi bàbàrà ìtọ́lọ́hùn ní ṣe. àgbẹ̀wọ̀n sọ̀làwà sọ̀làwà gbogbo ọ̀run tá máa ń kí ìjọ́rẹ̀ yẹn ni o. jẹ́nẹ́ fílà ni o ọlọ́run ló ní ẹ̀rí wọ́n ti ẹni sọ̀rọ̀ àwọn yẹn ó òjọ sí kọ́dà ọlọ́run ló ní wọ́n kọ́ báyà gbogbo da nínú ọ̀rọ̀ tó ti da láti fi ṣe ló fún ẹlòmíì yàtọ̀ sọlọ àsọlọ ọ̀gbọ́nì asalaamu alayka ayu anabi àtìgbé àlàáfíà kọ́má jẹ́ tẹ̀lé anabi warahmatullahi wabarakatuh àti ìkẹ́ ọlọ́run àtòrí ajẹjẹ tẹ̀lé asalaamu alayna àlàáfíà ọlọ́run kọ́má jẹ́ tẹ̀lé wàhálà wàhálà ibadillahi salihin àti gbogbo àwọn ẹrú ọlọ́run ọba ní ọjọ́ nìyí. ashhadu an la ilaha illallah ha òun jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn lọ́dọ̀ àfọlọ́run fa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu mo sì gbà pé muhammadu mọ́ ẹrú ọlọ́run ní ìsìn òṣìṣẹ́ rẹ̀. قال قال فأعطى ọ̀kọ̀dì kánú yẹtọ̀ àlàmúnà ha ẹ̀rí àtàhíyà dárí tó ń pè ní dàṣà wọn a máa kọ kámọ yẹtọ̀ àlàmú àdókòmọ sórọ́tà ìrẹ́lẹ́kọ̀ọ́ hàn bẹ́ẹ̀ nìkan nù yín náà ti máa ń lọ ọ̀kan sóra náà ah, àfẹ́yẹ ká ẹ̀ èyí ti gbọ́jọ́ àjọlọ́ yẹ ká rí nǹkan náà mọ́sálásí àwa di gba àwọn ọ̀bàtáyà ni gbogbo àwọn àdó àtá máa wà ń kà lórí irun tá a bá kírun tá a máa wá rí ìdálẹ́ là ń dá nìyẹn wọn láwọn èèyàn mọ́ ni wọ́n sì tún lógójì ọdún lórí ẹ̀ báyìí ẹ dákun jẹ́ òun ó tó mọ̀ wọ́n ní wọn mọ̀ wọ́n èsì ìbémi tẹ́lẹ̀ mi sí ìmọ̀ ọmọ ti ń kọjú láwọn ti ń kà mọ́ aláwọ̀ láìlá ìláwà láàdá ó wúrúwúrú ó máa wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ wọn ò sì mọ́lẹ̀ ni wọn ò sì bèbí. wọ́n lè ṣe tí àwọn ẹni ìṣáájú rẹ̀ ṣẹ́bi abdullahi bin ọ̀sán ọ̀jọ̀ ọ̀jọ̀ lọ́wọ́ tààrà àánú wọn ti ń sàlàyé ibi wọ́n jẹ́ ni tí wọ́n máa ń kọ́ ọ. kama yata'allamu ahadukum surata min al-Qur'an bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan tí yín ti lọ kọ́ sóra àtẹnú al àgbẹ̀yìn lọ́wọ́ wa nù xaríṣì wà ahlul hadith ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ àgbọ́yé àtàwọn afáàlá di wà á máa sọ wípé sẹ́rí ìtàkùnfọ́dọ̀ ti Abdullahi bin Mas'ud di táǹkà yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́ọ́ rájú. لأنه عند المحدثين tọ́lá ta ayá yìí àwọn afáàlá di aṣáájú sí ha ọgbádùn o ṣùgbọ́n ìgbádùn rẹ̀ tó wá ṣe kí ni o tún lágbára pọ̀ wọ́n ní kí á dẹ̀ tó ti yàgò lọ́kọ́rọ́ ká tẹ̀ ní àwọn bá a ṣe máa ń pè bí àwọn gbólóhùn mi ìta lè fi kà yàtọ̀ sí léyìí náà o tí ń bẹ bàtà ya sọ̀híhà àwọn náà gbádùn. torí gbàtà ká àtẹ̀híyà yìí ẹlòmíràn tó sì jọ yìí ló ń pa ẹ̀rọ gbàtà fi wọlé ìwé ìdè lọ àgbà báyìí àtẹlẹlá àbáyìí àtẹlẹlá pàdé kọ́ńgbà nìyí tí ọ̀sá wọn mí ìmọ̀ yàtọ̀ sí ìlú ọwà ṣùgbọ́n ìtọ́ wà lókèrè ni òun láfi tó wà ní díẹ̀ nínú àwọn èyí tí ọ wà ní kájọ sọ pé a sọ àwọn èyí tí ó sì lálàáfíà tí ó tún wà tó sì yàtọ̀ sí ìwé ìdàtúnṣekiri ọ̀ táǹkà fún wa yìí. àwọn kan náà a kọ́kọ́ mọ ìdájọ́ tẹ̀síyà yìí dandan ni o dandan ni o káwé níbi irun táyà alákọ̀ọ́kọ́ ẹ̀yẹ ti wí dandan ni kama gbàgbé ọ̀rọ̀ ẹ̀kọ́ dànù tó sálá tó fi kọ́ alẹ́ kọ́ ìsọlù kama ọ̀rọ̀ ìtòmù ní òsọlì tẹ ẹ bá fẹ́ kọlọ ń gbàjọ sí yìí o ẹ kírun gẹ́lẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ni pé dànù tó sálá ń ṣe máa ń ṣe kéde o kò ṣe báyìí ọ̀bì ẹ̀gbẹ́ ni tí ọba mọ àtẹ̀híyà yìí kọ́lọ̀ ọkọ ni o kọ́lọ̀ ọkọ ni o ẹ̀wọ̀n kí n máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ọkọ yẹn ní ọkọ ni o ẹgbẹ́ ọkọ oríṣi ní bẹ tọ́ba jẹ́ ti ti pé ìlẹ̀ fẹ́ káyọ̀ mú ọmọ yìí ní ọgbà tọ́ba jẹ́ ti káwọn ọlọ́jọ́ wa ọmọ yìí ní ọgbà láwọn oríṣiríṣi ọkọ̀ táwọn yẹn máa ń gbà eléyìí ló yẹ ọlọ́ọ̀kọ ni o káfílẹ̀ kírun bíi rẹ̀ ọlọ́run ti gbà lọ́wọ́ wa. ẹ̀rí wọ́n ní sọ́ra níbi sallallahu alaihi wasallam nínú rákà méjì méjì a máa ka tahiyya ẹni pé yọ̀ọ́ kà táyà hadithi yìí tí wọ́n gbádùn ní tí wọ́n muslim àwọn gẹ̀ẹ́dì wọ́n gbà ẹ̀rí wọ́n lákọ̀ọ́kọ́ ohun tí sọ tó bá ti jókòó lẹ́yìn rákà méjì àtàhíyà yìí kódà bá tọ́ba kíráka méjì tọ́wọ́ gbàgbé àtúnṣe àtẹ̀híyà yìí yóò ṣe sùjúdù sáwí síbi òun dìrò àti wípé òun gẹ́gẹ́ alára tó máa pa àyàn láti gbé ẹ̀ka àdáyà nígbà tẹ́ bá ti kírun ráka méjì o ẹ̀rí ọwọ́ àti ọ̀hádìí ti bẹ́ẹ̀ náà sọ̀tàn lábàá ń sọ yìí pé kẹ́nìkan kẹ́yìn sẹ́wàá sẹ̀sà àdúrà tó bá wù láti ṣe lókun. Ah, gbólóhùn bíi tí wọn náà sọ sára sọ yìí pé àní ẹgbẹ́ níbi gbogbo ojókòó tẹ bá ti ń jókòó níbi aráka méjì ẹsẹ àtẹ̀hìyá tòlélá gbogbo àwọn àhàdí kàdé tó gbádùn èyí tí mo sọ ìwé ìdúwà tó sinanu ẹnẹsà e. kádẹ́sì tó bá gbàgbé ẹni tó kírun bá lára lájọ́ kínní àná ànábì sallallahu alaihi wasallam aláṣẹ pé ṣe àtàhìyá níbẹ̀ àtikọ́ ànábì sallallahu nínú eh, rahimahullah wọ́n ní òjíṣẹ́ ọlọ́run a máa kọ́ àwọn sàhábà ní tẹ̀sàkúdà ẹ máa ń kọ́ wọn látàáyá gẹ́gẹ́ bí ṣe máa ń kọ́ wọn ní súrà nínú kíni o nínú àlùkò ẹ̀rí ṣùgbọ́n ọ̀dọ́ wa nínú súnà òun náà ní kéèyàn máa wí jẹ́jẹ́ o làwọn nítorí pa wá bọ̀ dáadọ́ pé àtàhìyàtò lílá àti ìwà tó máa òfin tàbí kírun lọ́wọ́ ẹni wá sọ fún wa yìí pé gbólóhùn ti afọwọ́ abdullahi bin ọ̀sán jọ̀rọ̀jọ̀ lọ́wọ́ tẹ̀lé á tí wọ́n fi láwọn gbọ́ pé bá sọ sọ́lá ń ṣe káyàn yẹn lọ́wọ́ lókè yẹn lọ́wọ́ lókè lọ́gbà àwọn yòókù náà gbádùn ó ń lọ́wọ́ lókè káṣẹ̀ tó tún gbọ́ lẹ́ẹ̀kan sí àtàyà ti afọwọ́ abdullahi bin ọ̀sán jọ̀rọ̀jọ̀ lọ́wọ́ tẹ̀lé á tá a kà òní wọ́n kẹ́fì bẹ̀rẹ̀ kẹfì àtẹ́lẹwọ́ mi ń bẹ láàrin àtẹ́lẹwọ́ méjèèjì ń ti ọlọ́run káwọn yọ àlèmọ ní sùrọ̀dá ìdálẹ́kọ̀ àn báwo sọ sọlá sí wọn sí ni wọn bẹ kọ́ mi sùrọ̀ náà lọ́kọ̀ àn kí ni wọn ní àtẹ̀híyà náà ọlọ́ọ̀ha báyìí ni obìnrin ọjọ́ ọlọ́jà àwọn tá à ń sọ yìí àtàhíyàtu lillah was salawatu wat tayyibatu. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أريد أنت يا بيوي مو ẹrú sáwà ń sẹ́mi àtìlẹ̀ làdó ó sọ àwọn ìpè ashhadu an la ilaha illallah kò sí wahdahu bẹ́ẹ̀ ó tiri kò sí wahdahu bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ kó máa fi náà máa wí jálẹ̀ ọ̀rọ̀ kò sí bẹ́ẹ̀ bí ìjọba ti wá gẹ́gẹ́ la máa wí o wa ashhadu anna muhammadan wọn á tó wá sàlàyé pé nígbà tá a nẹ́bí wà láàrin wa a máa ń sọ pé asalaamu alayka ayyuhan nabi bá a ti máa ń kàdáyà yẹn ni asalaamu alayka ayyuhan nabi yẹn kí àlàáfíà ọmọ àlàáfíà ọlọ́nkọ́ máa jẹ́ tèrè àtẹ́bí bá a ti máa ń wí gbàgbọ́ wà láyé nìyẹn ọlọ́mọ kóbi náà nígbà tá ànábì sallallahu alaihi wasallam wá jáde láyé tán òun tá a padà wí ni pé asàlámù àlà nàbì àti káwa náà yìí kò ah, kò sí ìyẹ rárá ẹ láfẹ̀ẹ́ yá jẹ́njẹ́ o ó dẹ̀ gbà wáyé irun tí abdullahi nasrani kan wí apàdà yìí gbà tá ànábì jáde láyé ìjùmọ̀ sọ̀hábà hujja ẹ̀dẹ̀sẹ́nìkan tó sàtàkùn ẹ̀ náà àwọn sọ̀hábà ó ti dẹ̀ ẹwà yìí pé àwọn àwọn àwọn ìtọ́ka tó yẹ pé ẹnu kò lé lórí padà tí bá fi àbá fi mú òfin ẹ̀sìn wá sẹ́rọ ọlọ́run sunnah nabi sallallahu alayhi wa sallam àti kí ni ọ ẹ̀lẹ́ ìjìmọ̀ thumma al-qiyasu sahih lẹ́yìn náà àti wọ́n tó gbádùn ìjìmọ̀ wọ́n tó àwọn sọ̀hábà tó ti pé gbogbo ọba ká ni wọ́n mọ̀ ọ̀dẹ̀ sẹ́ni ìka tó ṣùgbọ́n ẹnìkan ṣe gbogbo wọn dẹ̀sí ní báyìí kọ̀ sẹ́ni kan tó sàtà pẹ̀lú ní oṣù mi ajáko ti di ìṣúná nìyẹn ṣe hadithi yìí kọ́ hadithi tó lálàáfíà ni ọwọ́ àdúsọ yìí Bukhari mùsùlùmí pé nígbà táwọn sọ̀tàlá jáde láyé ayé ipò tó dàgbàdà wí ni pé asalaamu ala nabi ọwọ́ àdúsọ Bukhari ọwọ́ àdúsọ yìí mùsùlùmí bẹ́ẹ̀ Sheikhna Al-Albani rahimahullah ta'ala nínú tíra àwọn tí ó gbajúmọ̀ sífàtù sọlá àti nàbí sallallahu alaihi wasallam ìròyìn bó náà sọ sọlá ń ṣe kírun rẹ láti bí kámárà wọrun ilà tẹsílẹ òbí débi sálámọ káàdé kàkàrà àhà bí ẹni kó wò rà nẹbi báyìí. sheikh albani rahimahullah wọn wá sọ àsọlé sí ọ̀rọ̀ yẹn ìpè gbólóhùn sí àdúrà ìbùnà tó ti sọ ìpè gbàtà nẹbi jáde láyé náà. òun dáhùn padà wí ni pé asalaamu ala nabi jì òun là ń wí. wọ́n ní tùmọ̀ rẹ̀ ní bí àwọn sọ̀hábà wọn a máa wí asalaamu alayka ayyuhan nabi níbi àtàyà nígbà tá wà láyé nígbà tá jáde láyé náà gbólóhùn yẹn padà sọ pé asalaamu ala nabi ni wọ́n wí. wọ́n ní ẹja sọ fún wa ṣẹ̀rọ̀ tí abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu tí wọ́n wí ọgbọ́dọ̀ já sí bíbi tọ́ kéèké mímu sallallahu alaihi wasallam wọn ò dáa sọ̀tọ́ ìbádà ni. kádẹ́sì má gbàgbé pé al-aslu al-ibada al-mani'u wat-tawqif. ìpìlẹ̀ nípa ohun tó bá jẹ́ ìbádà òun náà ní ká sọ pé o kò gbọ́dọ̀ ṣe ìbíjọ́ sí lópin wat-tawqif títí sí wàá kẹrẹ́ ni. ó yẹ wípé àfáwọn Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala wọ́n rí kẹ̀kẹ́ gbẹ́sẹ̀ lé ní gidi pé wọ́n kẹsà déédéé pé gbà tá nẹ́bí ikú tán àbáwọn sá wọ́n ní kíní kan tí wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n ní ojú àwọn akùn lápá ọlọ́nkọ́ bá nìkan ṣe fún alàlùbádọ rahimahullah òun ní kí yàrá Aisha radiyallahu ta'ala anha wọ́n ní bí kánẹ́tì تعلمهم التشهد في الصلاة قلوا السلام على النبي òní máa ń jáde lẹ́nu dada àyíṣà tí wọ́n máa fi kó àwọn èèyàn látàyà ẹ̀rí wọ́n ní hadith eléyìí náà hadith tí ó sì gbádùn hadith tó gbádùn so eléyìí ọjọ́ náà díẹ̀ tí a sọ ó sì jẹ́ nǹkan tó lálàáfíà àti ọ̀ láàrin ẹ̀jìyàn nù sọ̀rọ̀ àbàdo kí ni ó Sahih Bukhari rahimahullah ó sì tún wá gbọ́ àwọn tẹ́lá mi rẹpẹtẹ torí pé àwọn àfihàn wọn náà ti gbádùn wọn tó bá yẹ kó lè dá tẹ́lá tí wọn wọ́n kà dáadáa ọlọ́wọ́ tẹ́lá ṣe kàlùbá ní sífàtú sọlá ti nàbí sallallahu alaihi wasallam. ẹ̀rì bá sọ wípé èyí tó wà lókè làtáyà yẹn lọ́lọ́lá jù àwọn míì náà wà ó bí irú tashahudu ti abdullahi bin abbas radiyallahu ta'ala anhu náà yẹn náà dẹ́sí ti wá afa wa abdullahi bin abbas radiyallahu ta'ala anhu wọn ni òjijì Ọlọ́run sallallahu alaihi wa sallam yu'allimuna tashahhuda a máa kọ́ wa látàáyà kama yu'allimuna surata min al-Qur'an títí máa ń kọ́ wa ní sura ọgbà ọ̀rọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ ẹsẹ̀ wúrà nínú kéré ọ nínú àlùkò sáré ọkà ni yakowel ìwọ̀n máa fi ń wa nìyí. التحيات المباركات الصلوات الطيبات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله ونبقى بوابي تجد عبد الله بن عباس وتوى بيته عبده ورسوله أشهد أن محمدا عبده ورسوله هو النبي عليه الصلاة والسلام حديث ينالي حديث تبادل تبادل من مسلم رحمه الله وبيجاد صحيح الله àtàyà gbólóhùn ẹlẹ́ẹ̀kẹta wọn ni tashakudu abdullahi lẹni Umar radiyallahu ta'ala anhuma fọlọ́wọ́ aládọ́dọ̀ jíjọ lọ́wọ́ sallallahu alaihi wasallam kọ́ sọ́nù àtàyà yẹn pé ló tashakudu yẹn pé àtàhìyàtò lillahi wassalawatu wattayyibatu. السلام عليك أيها النبي ورحمة الله وأنا عبد الله بن عمر radiyallahu ta'ala anhuma ó ní zittu fiha ẹgbọ́rọ̀ yẹn o fọlọ́ sọ pé zittu fiha mi wá tó wá fi èmi fi àlẹ́ sí yìí sí tèmi pé wọ́n bá rọ káàtó ṣùgbọ́n ṣe kùnà Al-Albani rahimahullah ta'ala wọ́n ti tẹ̀rí àlẹ́ sí sí àfáàwá wí yẹn yìí sòun lọ́dà fi sí fún ara rẹ̀ o wọn ní kí n sọ lọ́dà ọ́fíìsì fún ara rẹ o tètè ọkàn mú lọ́dọ̀ ẹlòmíín nínú àwọn sọ̀hábà àwọn tí wọ́n gbé gbà wá yẹn wá látọ̀dọ̀ àdébí sallallahu alaihi wa alihi wa sallam ló fi wá fèsì ẹ̀rí tó ti pé bẹ́ẹ̀ nìyẹn ti gbọ́ ọmọ bá sàrọ̀ lọ́dọ̀ àdébí nìyẹn sallallahu alaihi wa sallam yẹn ni pé asalaamu alayka ayyuhan nabi wa rahmatulahi wa barakatuh bẹ́ẹ̀ nìyẹn ti gbọ́ nìyẹn. السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أري wọ́n ní abdullahi ibn abdullahi ọmọ rọ́jà lọ́wọ́ tààrà ní kúmọ̀ wọ́n tún fi kún pé wọ́n sì tún fi hà èmi bá fi kún pé wahdahu la sharika lah. ẹ ọ̀pá ní òsínbẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run fi kún lọ́wọ́ níbẹ̀ wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ṣùgbọ́n àlàyé tó wà lásán yẹn pé òun náà gbọ́ lọ́dọ̀ àwọn tàbí ibi tó báwọn sọ pé báwọn ti gbọ́ ní ọ̀dọ̀ àtẹ́bí jù sọlọ́lọ́ bàbá ẹ rẹ lẹ́ẹ̀kẹrin òun ni tàṣàbùdù àbí Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu wọ́n ló ti sọ ọlọ́run sọlọ́lọ́ àrùsọ́lá sọ báyìí pé ṣé ọba di pé ẹ níbi irun kọjá sí pé àkọ́kọ́ gbólóhùn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yóò sọ ni pé àtàhìyáàtò tọ́jìbáàtò sọ́làwàtò lillahi. ẹ̀rí pé yàtọ̀ asalaamu alayka ayyuhan nabi wa rahmatulahi wa barakatu. ẹ̀rí bá wà fi tọ̀nà tí wọ́n sọ fún balẹ̀ sísè. asalaamu alayna wa ala ibadillahi salihin. ashhadu an la ilaha illallah. وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آري أني كلهم مجني تجا كنا تحيات الصلاة إلو حديث لي يطلع صحيح مسلم بيرا آري كلهم كارو لن يتاتا يتمان بوا آري أني أولا لتشهد عمر بن الخطاب أتايا èyí tí wọ́n mọ̀rọ̀ wọn àtọ́ bí táwọn láwọn gbọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn ni wọ́n mọ̀rọ̀ máa ń kó àwọn yẹn ní tashahhud kódà wà wú alal minbar àtẹlẹgẹ ó tún ní minbar àwọn àlórí minbar láti máa kọ́ wọn látàáyá wọn ni yóò máa sọ pé kúlú àtẹ̀hìyàtò lillah àzàkìyàtò lillah àpọ̀yìbàtò lillah assalamu alayka السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله أري ẹ wàá rí ẹgbẹ́lówó ẹlẹ́ẹ̀kẹfà òyìnbó yẹn náà ṣe kí ni o yẹn náà lálàáfíà dáadáa yẹn náà gbádùn gbogbo àwọn àhàdìsí táwọn wáyé gbádùn gidi ni o èrò ti ọlọ́run táwí yẹn náà wà ní òkè ni o ọwọ́ àánú mẹ́líkì lọ́gbà wa àti bẹ́ẹ̀ hàgì pẹ̀lú sánẹ́ tuntun ṣe kéde ọ̀tún gbádùn dáadáa. kábí ẹ̀ ní hadith ló kú kùrì ẹ̀rì fún gbà kí wọ́n mọ̀ rúmọ́ awi ọ̀dà àpò àdẹ́bí gbé òbí sọ̀rọ̀ yẹn. inú àmì tẹ́ ẹ ti fi mọ̀ wọ̀ ó fún nìyẹn onígbèké ṣe pé sáàbí sọ wípé látọ̀dọ̀ àdẹ́bí ó ní mọ̀ ó fún nìyẹn ṣùgbọ́n sheikh nana albani rahimahullah ta'ala ibada ni àwọn sábẹ́ ò lè mú ò lè mú fi ìjọsìn wa lẹ́nu wọn ẹnu wọn gbà kí wọ́n mú ìjọsìn wa ìjọsìn ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba ló ti wá. nínú gẹ́gẹ́ bí máa mọ nǹkan kódà kó fi pé sọ̀hábà lọ́sọ̀dá lè pé ní hadith mọ̀ọ́kù èyí tẹnu wọn ọba ti gbà táwọn ni wọ́n sọ ẹ̀rọ tó wáyé ajá pé sáà nílẹ̀ lè jẹ̀sì jẹ́sì fún wa. ọ̀rọ̀ ọjọ́ tí wọ́n tẹ̀ níbẹ̀ àwọn sọ̀hábà ni ó ṣe pẹ̀lú tí wọ́n rẹ̀rìn. tọ́wù lè jásí fọ́dọ̀ afáwa Umar ibn ó sì ní ìdájọ́ pé hadith yẹn kọ́ alẹ́ lọ́ọ́ fi bá Nabi sallallahu alaihi tọ́ra ti rí àmì wípé ó mọ̀rù kò ṣeé ṣe fún wọn kọjá sí báwọn ni wọ́n máa kọ́ apẹ́ ìbílẹ̀ ìfẹ́lẹ́ ìkú dẹ́nu àti tẹ̀sán. ìyàgbẹ́ta wá sọ fún rí bẹ́ẹ̀ ajá gbogbo àwọn ṣéèkù yẹn àdélé fún wọn dànù nìyẹn gbogbo àwọn sàlátù àsàlájò àti àwọn sàhájò ní tí wọ́n yẹ fún yín gbogbo ọ̀padà wọlé ni. àbẹ́ ti kẹ́ ti bẹ́ẹ̀ nígbà wá di ẹ̀mí mọ́rùn náà mú eléyìí wá fúnra ara rẹ̀ èmi náà fi yín náà fún ni. bọ́lọ̀ bẹ́ẹ̀ ti kẹ́ ti bẹ́ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ àdéhìyàn tó torí kò fi ti ànẹ́bí ńgbà tí fi sọ pé ẹ sọ àtẹ ìyá bí àwọn yòókù tá a ti wí yẹn. ọ̀rọ̀ bá nìyẹn ti clear bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìdájọ́ pé hadith náà lè lọ gbé bá ànẹ́bí rí sallallahu alaihi wa sallam torí nù kẹta mọ̀ tó yé wa yékéyéké òun ni pé láéláé ntọ́ba jẹ́jọ́ sí a kò gbọ́dọ̀ kẹnu bọ́ pẹ̀lú òrì lásán. ẹ̀rín a kẹnu bọ́ pẹ̀lú òrì lásán eléyìí gẹ́gẹ́ bí ibn abdulbam rahimahullah ọmọ kí n mọ̀ ẹni ẹni sọ ẹ wá rí gbólóhùn kejì tí tàṣàkóso tún gbà wá òun ni tàṣàkóso àìṣàdà òun ni ti ìyá ìyá onímọ̀ yẹn tí wọ́n ti tún lágbo yẹ́sù àìṣà radiyallahu ta'ala anha wọ́n ní kọ́ sínú ọmọ Muhammad ẹ bá kọ́ bá kí wọ́n nìyẹn ẹ ọ̀sán báyìí wọ́n ní sẹ́rí àìṣà radiyallahu ta'ala anha tu'allimuna tàṣàkóso àmọ́ akọ́wọ́ alátàáyá wọ́n tún ṣírù bìyẹ́ dìhàá wọ́n ní kọ́dà pé ẹ̀mọ̀ pé yàrá nìyá pé kọ́dà wọn tún máa ń fi ọwọ́ wọn ti kíni òkun àwọn máa tọ́ka tó wọ́n máa wí pé àtẹ̀hìyàtù ẹ̀dìrì àtọ̀yìbàtù àsọ̀làwàtù àzàkìyàtù lillah asalaamu ala nabi sẹ́ni kò sí àlẹ́ kàbí sọ̀dọ̀ yàrá ìtàgé asalaamu ala nabi wa rahmatulah asalaamu alayna wa ala ibadillahi salihin. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله wọ́n níbi àwọn àyíṣà wọn ti máa ń wí tí wọ́n nìyẹn radiyallahu ta'ala anha hadithi wọ́n ní hadithi tó ṣe kíni o tó lálàáfíà nìyẹn náà ọ̀nàbí ṣẹ́yìnbá àwọn ni wọ́n fà yọ bákan náà sarraj àti al-Mukhallas àti Imam Bayhaqi àwọn náà fà yọ tó jẹ́ irú gbólóhùn ti ìyàwó àyíṣà yìí ṣùgbọ́n èyí tó lékè gẹ́gẹ́ bá ti sọ fún wa tó ṣe lọ́lá jù àgbàgbẹ́ ni wọ́n bá ti lé yọ kò ní tàṣàkùdù ó ní o ṣùgbọ́n ètò olèkẹ́ mọ̀ bá bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìmàgbọ́wókè nígbà tí yẹn ti tẹ̀sí o ìwọ lọ́wọ́ àlókè wọn ni ìgbọ́wókè alákọ̀ọ́kọ́ gbà tó bẹ̀rẹ̀ rún gbà tó lọ rùkún gbà tó kó ní rùkún gbà tó kó rùkún onímẹ̀lò

ṣùgbọ́n ti àfáwọn Abdullahi bin Mas'ud ìyẹn ló ti kíni o ìyẹn ló ti lọ lájú kàtúgbọ́ lẹ́ẹ̀kan sí ó ní àtẹ̀hìyàtú lillahi wàsálàwàtú wàtọ̀yìbàtú asalaamu alayhi ala nabi abi náà wọ́n ti ní asalaamu ala nabi wa rahmatulahi wa barakatuh asalaamu alayna wa ala ibadillahi salihin. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله بعد قاسم gbẹgbẹ àwọn àti abdullahi rasul ni wọn sọ pé ọwọ adìyẹ sọ bí eléyà ti rí nìyẹn nínú àgbáyé tó wà wà nù hadithi wọn ní sẹ́yìn àwọn sọ̀hábà wọn pàtàkì kí wọn máa kọ́ yẹn ní àtàyà bí wọn ti pàtàkì kí yẹn mọ sóra tí ó fi kírun wọ́n ní gbogbo eléyìí kò sí nǹkan tó fi rin lẹ̀ ju pé ẹ̀gbá wa àtúnlẹ̀ lọ sọ́ọ́ dìyà ló sì ṣèké ló sì lé gègé wọ́n ní eléyìí wọ́n sọ àwọn sọ̀hábà wa àbí àwọn olùmọ̀sọ yìí pé àlẹ́ eléyìí òun ni nǹkan bá ṣẹlẹ̀ àmọ́ àyẹ̀kú làwọn olùmọ̀sọ̀lẹ̀ ọ̀yẹ̀gbá ni tí ń kírun máa máa wí jẹ́jẹ́ ni o gẹ́gẹ́ báwọn sọ̀hábà ti máa wí jẹ́jẹ́ lásìkò àdẹ́bí sọ́lọ́lọ́ àìsọ́lá bóyá wọ́n súnmọ́ ànábì ni o àbí wọ́n jìnà sí mọ́sálásí mọ́sálásí ni àtìyànjú gbogbo èyí tí sheikh albani rahimahullah ti wọ́n fẹ́ sí wọ́n fẹ́ tún mẹ́nu báyẹn nípa pé yóò di asalaamu ala nabi àdéhùn yẹn abanu sọyìn Bukhari àti Muslim bí abdullahi rasul rọjà lọ tàlá bí wọn ti wí báwọn yí nígbà tá a nẹbi jáde láyé ó ní ìdájọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ọdún atútù yẹn náà sùn kìí ṣe mọ kú kù mọ nítorí pé ìbáadà kò gbọ́dọ̀ fi làákà yẹn ju ẹ bọ̀ọ̀ bá rìn ẹdí rẹ kò gbọ́dọ̀ fi làákà yẹn ju ẹ tọ̀bí àrìn ẹdí rí ni. Um, báàbù mi ẹ̀ nọ̀dà bá wọlé mi ìdàgbàsókè wọlé sí òun náà lè sọ fẹ́ pé hakul muslim alal muslim àdìyọ sálẹmà àlẹyìí ìdá alákìyà ìwọ mùsùlùmí sí mùsùlùmí òun ni kọ́ sálámà sí nígbà tó bá pàdé rẹ̀ àdìsí tó wà lábẹ́ rẹ̀. حدثنا إسماعيل قال حدثنا مالك عن عن العلاء بن عبد الرحمن عن أبيه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم ست قيل وما, هي يا رسول الله قال إذا لكيته فسلم عليه وإذا دعاك فأجب وإذا استنصحك فانصح له وإذا عقص فاحمد الله فحمد الله فشمته وإذا مرضى فعنده وإذا مات فاصحبه آه. قال حدثنا إسماعيل إسماعيل صح حديث ابن مالك إذا لا تدع العلاء بن عبد الرحمن أبي لا تدع أبي هريرة رضي الله تعالى عنه لا تدع النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم صحيح حق المسلم على المسلم ست ìwọ tó pe dandan kí mùsùlùmí pé fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ mẹ́fà ni kí làwọn máa dé idha laqitahu fasallim alayhi. tọ́ ọ bá pàdé mùsùlùmí ìwà tó kọ́kọ́ pé fún ni pé kó sálámọ̀ ìkejì fàyìlà dàáṣà ká ajib tọ́ba wá pé ọba pé jẹ pé kó wá bóun jẹun oyè ń ṣèyàwó kí ẹ kó pé ọfọ òde òkú o ń ṣèyàwó àbọ̀dọ̀ wa jẹun ọdún lọ́dún léyà ní bọ̀jù ẹ̀ wá jẹun léyà lọ́dún lóòótọ́ fún ọ̀fẹ́rẹ́ léyà ìyẹn ò pé ọba tó fún ọ àgbẹ̀ yẹn ìjókòó ẹ̀ka ni ó fi parí yẹn o lè fún ọ ọba rí pẹ́ńtó ní malẹ́bí ni kò fún lẹ́rẹ̀ tó tẹ̀rẹ̀ ọlọ́wọ́ sí ọ lẹ́sẹ̀ rí ìrọ̀fẹ́rẹ́ lé yàrá tá a bá pín kéde kọ́rọ̀ bá ti dàn sí ìbáyé kó sí náà kọ́ ń gbòòrò òun náà lọ́ fà láti rò pé tó pè ń bá fún un ní báàgì títà òun náà bá mú lọ tó bá jẹ́ mẹ́wàá ọ̀padà ti ṣe kéde o wọ́n ní ní wọ́n bá fa pákó tán ìmáà tó pín mi tí wọ́n ti padà tó di di nìyẹn òfin ṣe bẹ́ẹ̀ yóò fún lẹ́rẹ̀ tó tẹ́rẹ̀ tó bá yẹ pé ní mẹ́wàá la fẹ́ pín ẹrẹ léyà fún lọ́dún ní tó ọlọ́run oúnjẹ oṣù kan àwọn míì náà gbọ́ bá dọ́dún sí lọ ẹrẹ tọdún ní o tó lè ṣe kíni o kó tó lè kí ọdún tí mo tó tóbi jù lọ ẹ̀rí tó bá pé ọ̀fà pè jẹ àpèjẹ ìyàwó òde ìyàwó wà nímọ̀ ọ̀pẹ dandan ni tó bá pè ọ̀ àdéhùn yìí pé dandan pé fàájì dá lóhùn ọ̀rẹ́ yẹn ìrìnnà adábùtà gbọ́dọ̀ níbẹ̀ lára wa nìyẹn kí wàá bá mi jẹun dandan ni kò dáhùn dandan ni kò dáhùn ṣé wàá fi kọ́ndíṣẹ̀ kan bá mú ẹ. ẹni ọba tó kọ́kọ́ pé yẹn lè yẹn dáhùn tó bá jẹ́ ní méjì lófin ìgbà tí ọba ti sí múnkárù bẹ ẹni tó pé yẹn lọ́yọ́ òde ìyàwó ẹnu rẹ̀ ọ̀ká àwọn ọ̀hàdẹ rẹ̀ wọ́n bá gbé fèrè bóde nígbà wọn tẹ̀rẹ̀ ọba yẹn wọ́n bá kúkú kì wọ́n gẹ́gẹ́ pé àbá àwọn eléyìí ké o kí nìkan yìí là ń kí o wọ́n ní pàṣẹ làwọn pé lórí bẹ́ẹ̀ lórí pé irun mú kárù nígbà tó ti lágbára láti lè bẹ́ ìlú tọ́jú ẹ̀sìn ò lè bọ́ bẹ́ẹ̀ kó ti pé ìlú yẹn ọ̀bẹ gbogbo àwọn agogo ọjà àtìgbò nígbà tó ti lágbára àti ṣe bẹ́ẹ̀ nǹkan èèyàn ní jẹ́ pèyàn. àbẹ̀ kọ́ wá ní gbogbo àwọn oníhòòhò lọ́dẹ̀ tí máa wà ń bi àpèjẹ èèyàn nílọ. mọ́kòsí kọ́ńtíṣàn èèyàn lọ. ẹ̀rí àwọn sọ̀sọ́ lánàá bí wọ́n pè mí tí kìnìún apẹ̀rẹ̀ pé kí wá jẹ bàdáwó àtẹ̀lé wọn láti sọ̀sálá láìkí apẹ̀rẹ̀ pọ̀ wọn làwọn orí kan náà ọmọ ìyá ọ̀rẹ́ mi wọn ni ah wọn ni mo tóun láìkí jù ní ẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn ìyẹn àwọn ìyẹn tí wọ́n lè sọ pé kí ni ìkọ̀kọ̀ tán kẹ̀kẹ́ tí wọ́n máa sọ̀rọ̀ á sí ẹ̀lẹ́ dáadáa máa ń wà bẹ́ẹ̀ tó lọ wọ́n sì sọ ọlọ́run láìkí apẹ̀rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ sí àwọn àbí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn òjijì ọlọ́run sọ pé tí wọ́n bá pè ń fún apẹ̀rẹ ó tún wá pa àwọn àdàlà ń sọ ìdájọ́ ẹ̀yìn ìtumì ìlànà ọ̀rọ̀ yìí tí wọ́n bá pè yín gẹ́gẹ́ bí apẹ̀rẹ ní kẹ́ ẹ wá jẹ àjíbù ẹ dáhùn náà tó nípa bẹ́ẹ̀ ẹ̀tọ́ kejì náà yẹ ká gbé fún mùsùlùmí náà bá gbé ọ̀fà pè jẹ lọ má jẹ́ kí wọ́n rí bí òlé yẹn kò tẹ́lẹ̀ bí òfin kó ẹgbẹ́ mọ́ ó rí pé rọ ọkọ fàyà lásìkò tó fi ń para ayé yìí ìwọ sọ pé ọ̀fẹ́ sòdì jáma wò sọ pé sòdì bọ́ yọ̀ọ́ rẹ̀ jáma òdì rẹ̀ ní jẹ́ jáma wò àgàgà tí ti kọ́kọ́ bọ̀ kó jèrè sòdì ọ̀wà ń kára kọjá mú òun ò wá wá náà ń sọ òní owó nílọ abára àwọn ẹran ọlọ́wọ́ bá gàdọ́ dé lábá ẹ bá ní ọwọ́ tó lòdì gẹ́gẹ́ ni mélòó yẹn ní sàkíyèsẹ́ àyìnlẹ́lẹ́ni ẹni tó ti ju arúgbágbá ẹ haúsá ti kiri ataki tóòrùn ti pa lálà ti ti la àwọn tó lòdì nìyẹn tàbí láwọn sọ̀tà láti sọ wípé sábò lè wà ní iná wà ní ìmọ̀ ọ̀bù àpèjẹ ẹ̀bù wọn lè pé àwọn ẹni tí ọ̀fẹ́ lọ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ ti mọ̀ wọ́n kàn gámàlà ni wọ́n ti túká wọ́n kẹ̀ fọ́ọ̀gùn wọ́n mú ẹrẹ báyìí wọ́n á fọ́ eyi ẹlòmíì ti bẹ́ẹ̀ ká tẹnu wọn náà lẹ́lẹ́ ọ̀gá ajá kíkí ní jẹba kan bá fi ilẹ̀ wọn fi tọ́kọ̀ owó gbé lẹ́kùn sẹ́ni tí ó lè fẹ́ jẹ mú ṣàrò ìlú àlẹ́ ìmọ̀ tọ́jú pé ẹni tí ọ̀fẹ́ lọ ni wọ́n pè mí kẹlẹ̀ má dé bẹ̀ ta ọ̀dọ̀ ìlú ní ọlọ́nu wọn oúnjẹ tí oṣù jẹ̀kẹ́ yóò fi gbé dání tọ́lẹ́rù ń bá kíkọ́ má bóògùn sóúnjẹ o. àti báwọn olóṣèlú ṣe máa ń ṣe ni ẹni ọ tó bẹ̀ bí wọ́n ṣe máa ń gba ẹ̀sùn àmàlà ní òde ìyàwó ó tó bẹ̀ gbà gómìnà ilé ìgbà ẹ̀sùn àmàlà lóde ìyàwó àwọn aláṣẹ yìí tó bẹ yá gbé ìsọ àmàlà síwájú lóde ìyàwó à ìyàwó fẹẹ fẹ o ìsọ àmàlà bò ó nígbà tí o sì kẹ̀kẹ́ sílẹ̀ wa kò sí ìpayà kẹ̀kẹ́ ṣé kájọ ẹgbẹ wá bíbá ẹgbẹ kájọ àmàlà wa àbí kí ni wàhálà èèyàn da wa àpèjẹ àpèjẹ dẹ ní kò nídìí kọjá ìyàwó lásán ó sọ fún wa ẹgbẹ ẹjẹ ají padà sí ìyàwó nìkan a lè máa gbìyànjú ẹ ìjọ alamisi ìjọ ismail kí mo fẹ́ kẹ́ wá sínú lọ́dọ̀ àbí kọ́ fẹ́ oṣù kẹ́kù sáwẹ̀ náà mo fẹ́ kẹ́ wá jẹun lọ́dọ̀ ọ̀kẹ́ náà ọmọ ìyá ti ń ṣe òun náà ti pààtì nísì ọlọ́run jẹ́ ojúlé rẹ ti rẹ̀ ó lè pè wá gbà mí yóò pa tòlótòló fún wa ó lè fò dídí ẹrẹ́ gbà mí ó ti tẹ́ méjì tó ti pè wá rí ẹ dákọ̀ ẹja ayé súnà yẹn súnà tó ti kú láwùjọ wa gidi gbà àpèjẹ ẹni tó rẹ̀ máa ń ṣẹlẹ̀ nígbà táwọn wà láyé tó wọ́n kàn lọ́ pé ẹ wá jẹun àgbàgbà làwọn àti ọyẹ bá lọ kí sí wọn tẹ́ntẹ́ oúnjẹ tí wọn wò kí òní sí yẹn náà yóò fi fi bùkún. tó nípa bẹ́ẹ̀ tó bá gbé ọba gbèjẹ́ ó lè já gbèjẹ́ lásán tí ò ní túmọ̀ kankan kì í ṣe pé kì í dẹ̀ sí pé wọ́n dẹ́ bọ́ fún àtàrò ẹbí kò sọ̀rọ̀ ẹ mọ̀ ká sàrà máa ń jẹ láàárọ̀ láìláha láti kọ́ bá sì yára àtọ̀bẹ̀ lásán à ń ká sùn bá àtọ́bá yà fà àwọn bàbá ìbọn mú tọ́ba ti gbé tiwọn mú sọ àwọn olóyè mọ́sálásí ìpín yòókù tó kù báyìí ṣé àfẹ́lẹ̀ kẹ́ wọ́n kẹ́ wà ń kẹ́ ọbẹ̀ ni ẹni ọba yára ní kiri ó gbèrú ẹlòmíì sọ pé ti bùyí tó kún àtẹlẹ ọba yìí yọ ọhọ ni ìdèláyé ọ̀sẹ̀ ìjọba yìí kí èsè ìdíwọ́n dá fún yẹn fẹ́ẹ́ pé yẹn lèyẹn kẹ́wò pé fọ́n fẹ́ ti àpèjẹ. torí bẹ́ẹ̀ nínú ọ̀dọ́ gbọ́dọ̀ pé fọmọ ìyá rẹ̀ tó bá pè ọ̀fà pèjẹ wọn ò gbọ́dọ̀ lọ pé kí ló pè mí fún yìí abẹ́ ẹ̀ wá gbà mí lẹ́wọ̀n tó pè mí. ẹ̀rín dá lóhùn ìwọ kejì tàbí ìwọ kẹta wàyí náà sàn sàhàkà mo fẹ́ kó ṣe ìkìlọ̀ àbí ká sọ pé ìjíròrò tọ́ba ní ìdíjúrò rẹ̀ bá ṣàbòsí fẹ́ni yẹn àwọn ẹlòmíì máa ń yá alábòsí o ẹnì fáyà dẹ̀ fàá lánàá fi wọ̀ láàyè jìnnà lọ́dẹ kó ṣẹ̀dẹ̀ àánú ọ̀hún àlá alẹ́ tàdílò àìdílò wà á kọ̀rọ̀ gbèlè kàkọ́. ìkórira àwọn èèyàn kan àwọn ẹnìkan ẹ má jẹ́ kó ṣe kí ni ọ ọmọ yín dẹ́ṣẹ̀ débi bẹ́ẹ̀ wàá fi ní ìsìn dọ́gba dọ́gba yẹn gẹ́gẹ́ ni ẹ òun gẹ́gẹ́ ni ó súnmọ́ ìfàyọ̀ ọlọ́run ọ̀bàjẹ́ ẹlòmíì nítorí ìkórìíra tó ní sẹ́nìkan òun ni wọ́n á ba jíròrò lé lórí ó lè já gbọ́ fẹ́fẹ́ yà ó ó lè já gbọ́ fẹ́ lọ́kọ ta ló pe rẹ́ tó ń tọ̀ ń pè ẹ eléyìí ké ẹ tó tún gbogbo jẹ bẹ́ẹ̀ ó tún gbogbo jẹ bẹ́ẹ̀ ká tọkọ̀ dẹ́rù gbogbo ẹ̀ ẹ̀yẹ kó lè rí bẹ́ẹ̀ ntọ́ bá wọn ká sáà fáà ni àbáyé tálákà ni kò lówó dé bọ́yà ọlọ́ọ̀fẹ́ ẹ̀hẹ́ sẹ́mọ̀ pé ń lò dòdò bẹ́ẹ̀ dàbẹ́ sí gẹ̀ẹ́sì. wọn láyà àwọn èèyàn ti bẹ́ ṣé ipẹ́ lómi sì fẹ́ ìfẹ́yàwó ní àwọn tó ṣe bíbá ìwà láì wọ́n ti yìí kọ́. nípa àwọn oníjàmájàmá àwọn oníbídí àyẹ̀ wọ́n ní ẹ má kó wọn lẹ́gbẹ́ mọ́. aláì wọ́n dẹ̀ yìí kọ́ ah, ọmọ ẹni tó ń lọ fẹ́ ni ọ̀fẹ́ fẹ́ lágbájá ó kò níbi gbọ́ bọ́ èyàn sọ èyàn èyàn fọ igbá ya rẹ bọ èyàn sọ òdodo tó yẹ mọ nípa ènìyàn ẹni yìí inú ẹ lé ẹni yìí ọ̀háwọ́ yìí máa ń kọ́ rẹ̀ ẹ́ obìnrin mi máa ń gbàlejò yóò sì gbàlejò títí kọ̀kọ̀ láti wọlé lé táwa o òrìrì ìbàjẹ́ o. ẹ wọ pé nǹkan téèyàn mọ̀ nípa ẹnìyẹn lèyẹn sọ yẹn ni pé tó bá béèrè ìjíròrò rẹ fáwọn sàlà yẹn ni pé lo inú mímọ́ pẹ̀lú rẹ kó o fi sàlà kó o fi ṣe nàfi àyàn. ọ̀yẹ̀dà àtọ̀ àbọ̀sílẹ̀ báyẹn ló wọ̀ abẹ́ẹ̀ tí kẹ́hìn jẹ́ mọ̀ fọ́ fọ́ sí i yẹn fẹ́ wá dìgbẹ́ ni mo fẹ́ bá dòwò pọ̀ yìí bóòlù ẹ mọ̀ ń kẹ́rù pé kò wòye sí i dáadáa torí ó ti tó ẹ̀sùn rẹ̀ méjì tí wọ́n mú wá sí ọ̀dọ̀ mi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó ìyẹn lè má máa dá akọ pé lágbájá dàbẹ̀ ṣùgbọ́n kẹrin náà ó dojú bẹ́yẹn náà ni tó àwa ó lè máa ṣe bẹ́ẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ sí wọ́ o ọ̀rọ̀ yẹn ò tí ì clear sẹ́wọ̀n kó pọ́sibù dáadáa ẹni bí yẹn wò pé ẹni bí lè yẹn mọ̀ sí ó lè padà tún bẹ́ẹ̀ lómi ìṣèkúsì má ṣerú nǹkan yẹn èèyàn sàlàyé yẹn ní àsọdájú bẹ́ẹ̀ wà ìdá àìsàn kẹrin tó bá wá sí fàhámìdàlá tó wá dúpẹ́ fọlọ́ ọ̀ṣàmbélé ọ̀sọ̀ tó yí pé yẹ hàmùkàlá ìwọ wa ni ní ọgbọ́dọ̀ fóònù rẹ̀ yẹn gbà ilé ìgbẹ́ ọmọ kékeré ní máa dá ẹgbẹ́ yọ̀rọ̀ òjà rẹ̀ kí là ń rí lórí ọmọ yìí. ẹ ọ̀pẹ́ lómi máa ń jọrọ ẹ lójú débẹ̀ wáyé dáa mọ́rin dán fàájì tó bá wá rẹ̀ ìwọ kẹfà lọ́bẹ̀ wò tàlá àwa náà ṣe àwọn àdéhùn ṣe akọ ọ wà ní. wọ́n ní fàájì ìyàtọ̀ ń bẹ láàrin àlè ìyá dátù wọ́n zìyà rọ̀tù. àlẹ́bí gbogbo sọlọlọ ọlọlọ wọ́n sì gbọ́ lára àwọn ìdílé rẹ̀. nígbà tó sọ̀sọ́lá àwọn afá wa kọ́ wa jọ nìké òwí gbólóhùn àwọn òdìbò lórí. gẹ́gẹ́ ká sọ ká tètè sáré sí o ká gbé sí ṣé ká ọ̀dà aláìrẹ̀ ní ìfà òjò tó ti jẹ́ tí o sọ pé fọ́sùn ìfẹ́ sọ pé ńlọ ọba aláàrẹ wò wọ́n ní kọ́kẹ́ bí wí ni torí ziyara nìyí òun lè máa wáyé ní ìdàkùnrin òun má fi dàlá ìníyì tọ́ba bẹ́ẹ̀ wò lóṣù yìí o lè túnjó tó bí oṣù kan àbóṣù kan àbọ̀kò tó lọ bẹ́ẹ̀ wò sábà ní ká ètò ti ń bọ̀ ó sì mọ̀ ọ́ dé tí wọ́n bá dé nígbà táwọn olùmọ̀ àlàtàn ìmọ̀ nìrè òsì gbà pé oúnjẹ ní méjì lè yọ ẹni mẹ́ta oúnjẹ táwọn òbí olè báwa lọ ọmọ gbà ní tí ọba dé báyìí dédé àtúntò àbàlà ni wọn. tòzíyàrá wọn fi hàn pé ìdákúrekú níní àwọn sọlá ọ̀wá wígbóló ziyàrá torí èèyàn lè wá ẹ̀kẹ́ ó lè jẹ́ lẹ́yìn ọdún kẹlẹ̀ yóò tún rẹ̀ yẹ̀wò ṣùgbọ́n pé fàáhùn ìyẹn ni pé máa lọ lóòrèkóòrè ẹni tí wọn bá ń sọ léyìn pé náà àwọn súnà tó kú láwùjọ wa ìtẹ́nu ẹ̀ ní adẹ ti lùsì àwọn èèyàn rẹpẹtẹ àsìkò ìgbà tí yẹn máa ń sábà múra àti jìnnà tó lọ́wọ́ bá jòlè gbàtọ́ bá rẹ̀ yẹn tani ò bá rọ́ọ̀lù yẹn gbé yẹn bá wájú tọ́wọ́ ẹ̀yìn tọ́wọ́ àárín tọ́wọ́ ọ̀tún tọ́wọ́ òsì tí ọ̀rẹ́ nìkan ni lórí àtẹ̀mí náà wá ní. ẹwà gbá wò gbọ́ ọ̀rẹ́ wọn fún ọ̀rẹ́ yẹn pẹ̀lú àwọn bá pinnu pé ẹni bá ti pa àwọn oníjà wọn ò ní dáhùn ṣé wọn tún ti ṣe ìjẹ̀gbẹ́ àmọ́ ọ̀nà ìdíkíní ti bẹ lọ́rùn wa yìí. ẹlòmíì tí ọba jẹ́ ní ńlá bẹ́ẹ̀ yẹn tí èsì yẹn pàtàkì bẹ́ẹ̀ yẹn wọ́n lè wọ́n pé wàyí o àti dáwọ́ àwọn náà kí ló yóò à nígbà tí wọ́n fẹ́ẹ́ lò mí pa tẹ̀sán fáwọn èèyàn ẹ̀ bí ọ̀kẹ́ tó ló tó sọ wípé ẹsẹ̀ gìrìgìrì nílé àjọfẹ́ àjọfẹ́ kú gan ẹni kẹkẹ ọkọ wọn ṣe dàbí ẹni pé èrò pọ̀ ẹnìkan wà pé èrò pọ̀ yóò fà yẹ kẹfọ wájú òun wọjọ rẹ ọ ẹyẹ àdírí kódà àwọn èèyàn padà gbàgbé pé kéke kú èmi dì á sì mo ti kú wọn ní kéèkú fa ó ti kú ìfẹ̀wò oníkíni o òrèkóòrè à ń lùsì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀lú ìsìsì yẹn tó tẹ̀lé sí láwọn ẹ̀sùn ti pé ìmọ̀ ni wọ́n kọ́ lẹ́yìn sẹ́ni tọ́wé. tí o lágbára mọ àbákan dáadáa fi ń ké oúnjẹ lò bàbá bàbá ní àgbàlagbà ni wọn àgbàlagbà wọn tó wá kéwù wọn ti bímọ ó tó olúwa dáadáa wọn á jẹ àjọ kéwù lọ́jọ́ mọ́kálásí ọjà láyé àtijọ́ ìdè náìtì wán ayé náà ọ nígbà tó bàbá yẹn ni nígbìyànjú kọ́lá títí dì sí i tí wọ́n bá sì wà láyé lórí mo ti fi wọn ti pẹ́ ẹ bá tún pàdé lárúbá náà wọn wà gbogbo ìgbà yẹn náà wọ́n sọ lárúbá dáadáa nígbà yẹn ká àtijọ́ jẹ́ ọmọ ọdún kíláàsì ìgbà yẹn báyìí sẹ̀kẹ́ ti fi wọ́n bolo kìí sọdún kẹ̀ kìí sọdún lójú wọn pẹ́pẹ́ ni àwọn sì láládé àdó akẹ́ẹ̀dí gbé kíní ìjọ rẹ̀ ní báyìí gbà tí ó ti lè fi ìjọkẹ́ wa bẹ débi náà padà rí wọn àwọn ń sọ̀rọ̀ bàbá pé àwọn pinnu pé àwọn ò di kọrin yọ àti kí ló ti bẹ́ẹ̀ ní ìrí wọn náà ọ̀sẹ́ mi kò sí mùsùlùmí kẹ̀kẹ́ sọ́sálà ní kí ó ti di ọdún báyìí wọn ò sì yé wa tí wọ́n mọ bóun ṣe tó yìí wọ́n wá wọn gbé tiwa ọmọ wa kan ibi ọ̀sẹ̀ kan yóò dòṣù kan oṣù kan yóò dọ̀dún kan yóò dọ̀dún méjì bí a ti máa jẹ àárẹ̀ ni pé ẹnìkan kẹ̀kọ́ jẹ́ fún òfin ẹ̀rẹ́ nínú oṣù tóṣù kan tóun ti débẹ̀ kẹ́yìn ah, ń bẹ láyé ọdún kẹta tẹ́mi ti débẹ̀ ni ọlọ́run ọba ńlá dẹ̀ ni a máa ti bẹ́ẹ̀ nínú àkọọ́lẹ̀ rẹ̀ gbá mi yóò ní ká àìsàn di ẹlòmíì mọ́lẹ̀ rẹ̀ ọlọ́run sì lè padà túlẹ̀ òfin ọ̀kan náà àwọn ẹnìkẹta àjọ kéwù jè lónìí ọlọ láti gbàgbà àti wà yẹn náà láìsẹ ti máa mú ọdún tí ọdún tí láti ti kẹ báyìí abúlé ọdún wà lórí fúnlẹ̀mù rẹ láì lọ. rẹ ike pọ̀ lọ́dọ̀ ìjọ kẹtọ wa rí mi wá ní à ah, nínú gbogbo nígbà tó pé à ṣé ìbáraẹni ẹnìyẹn tó wà ní sọ̀rọ̀ mi lọ́wọ́lọ́wọ́ ẹ ti wá wọjọ́ láti náà ni wọ́n sọ pé sẹ̀fún bí kó lu dídí ọdún kẹlẹ́ bí kìnnì gbogbo oríṣiríṣi ó tún wà báyìí tá máa sọ pé ti kí ti ti tàbí sọlá tó sọlá alẹ́ bí ní eighteen years ẹ̀dá kò kí ló ṣe ọlọ́run mú wa ládẹ́wò lórí kẹ ẹni tó yẹ kó ṣe kéde o tí wọ́n tí wọ́n sábò sí fún tó yẹ ṣe kéde kọ́ lọ́wọ́ òjì bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ má dẹ́wò yẹ wa ọ̀yọ́ ọdún méjì lóde. so nípa bẹ́ẹ̀ àwọn sàlámà sọ pé tó bá rẹ̀ ẹ̀tọ́ tó máa gbé fún fàáùtù máa bẹ̀wò lóòrè kú jẹ tamẹ́ẹ̀ lẹ wa a a lè fi yílẹ̀ bẹ́ẹ̀ ìbáwọ̀ àti yílẹ̀ làjọ ń gbòkè kù gòkè gòdò tẹ́lẹ̀ tó lórí bó ṣe rí òyàgbẹ́ dàgbẹ́ já yí padà pápá jùlọ àwọn tá a bá jó ní súnlẹ̀ ẹni tó bá rẹ̀ láàrin wa ìjàmbá rẹ̀ tí bí ohun tó dé bá yẹn á jìnà sí kọ́sẹ̀lẹ̀ sáwọn náà kìí dẹ̀ ti pẹ́sẹ̀ kan ló fà tó bá tiẹ̀ wá jẹ́sẹ̀ ní oúnjẹ ní bímọ ni pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe báwa gbẹgbẹ́ dámọ̀ ẹ̀jẹ̀ ká pàṣẹ tí ò bá wá lẹ́sẹ̀ ẹ̀wẹ̀ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yẹn ó ń lágbèga ni láti wá sọ pé ká pàṣẹ ìdáàbò ẹ̀jẹ̀ ká tó jí súnà yìí ká ká jí dáadáa kálukú wa náà ká tètè sì ronú kalẹ̀ ní wa tó wà nínú ìgbó láyé sàn ká fi dọ́dọ̀ ẹ̀dí pẹ́ kí ẹ̀ náà tẹ̀ ti fi tẹ̀lé ọ̀dọ́ ẹ̀mí bínú ní ti wú tẹ́lẹ̀ àtẹ̀sí padà gba àwọn afáàní omi rí kẹ̀kẹ́ sí bu wa òun ò jẹ́ ti wá ẹlòmí kò sì bẹ́ẹ̀ lọ kí ẹ ti kó láàníyàn burúkú kan táwa da kóhùn débẹ̀ yẹ kó tẹ̀ sí fàfọ̀rẹ́ mẹ́ra àbágbolo mílíkì méjì tí kò yẹ kóhùn mú lọ torí ọba kú pàtó kódà kó sì sọ̀rọ̀ lásán tó dálọ́kẹ̀rẹ̀ torí bẹ́ẹ̀ yẹn níbi ó ní sí wa lásìkò yẹn torí ọba wà láàrin kan láàrin akáwọn pàtó kí lọ ìrọ̀jà ìwọ tó sì gbọ́dọ̀ borí jò wọn ní ìjáde fọ̀rọ̀jà onírẹ̀kẹ̀ lọ́gbọ́dọ̀ o ti wá ń ṣe wú pọ̀ ọdọ ẹnìkan jẹ mẹ́ta ní òfin ibi tí wọn bá lọ ní àbí bó ti padà dìde o àbí bí nǹkan yẹn ti padà rọrùn àwọn ọ̀rọ̀ àkàwé oríṣiríṣi bẹ́ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ ìwọ ẹlẹfin ẹ fà ayédè àmọdá kàṣàbù tọba ti wá di wípé bá rẹ débojì rẹ ìtumọ̀ rẹ ni pé tẹ̀lé wọn sọ pé ah, ah. wọn tún máa tẹ̀lé lọ́gbà lọ fojú rírì kúrì. àlùbá sọ pé ẹ wò ó gbogbo dẹ́gbà sí ẹjọ́ jẹ́ kẹ́mẹ́kẹ́mẹ́ o ẹjọ́ jẹ́ kẹ́mẹ́kẹ́mẹ́ o ẹni wọ́n fẹ́ sùn náà ti máa ń kẹ́jú bẹ́ẹ̀ rí yọ pé báyìí lọ yẹ ká débi nǹkan láì mo máa ń sùn lọ. yóò sì ni yọ ọ̀yà ni bí ọ̀lọ̀ wọn náà lọ rẹ̀ ẹni gbogbo ẹ̀ pápá pa láti gbogbo pápá wàhálà yín kọ, wàhálà yín kí ni eléyìí ò àgbájú lọ sọ bá kí wọn máa wò ká lórí ọlọ ìdánwò kọ dájú ni pé àlè sọ wípé ilẹ̀ tá a fẹ́ gbẹ́ nìyẹn tí a sì gbẹ látàrọ báyìí tí ó fi di alẹ́ kò kókó pọ́sibù kò rí bẹ́ẹ̀ eléyìí ò tún ti dá báyìí ẹ ẹ sì máa dára tẹ́ bàdà wọ́n bá bínú máa gbé kele jù lẹ̀ ṣùgbọ́n ààrẹ wọ́n ti pé ibi tí ó sùn ká ṣe dáadáa aṣọ tí ó wọ̀ kí gbogbo ọ wà kó wà dáadáa ló tó tún ní bùkátà sí lọ́dọ̀ wa ni sọ nípa bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ìdáhùn sọsọlá tó tún fi ń kọ́ wa ẹnu ọ̀nà àbáwọlé mi ìtawọlé sí báàbù ìsẹ́lẹ̀ mọ̀lẹ́mọ́sí alálùkọ́ àyè. حدثنا سعيد بن ربيع قال حدثنا علي بن المبارك عن يحيى قال حدثنا سيد زيد بن سلام عن جده عن ابي سلام عن ابي راشد الحمراني عن عبد الرحمن بن شبل قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يسلم الراكب على الراجل والمسلم الراجل على القاعد والمسلم آه، الأقل على الأكثر فمن أجاب السلام فهو له ومن لم يجب فلا شيء له حارم حديث اليوم ó wà بأقلية eléyìí pé àkọlé سلام ẹni القاعد ń rìn ولحدثنا سعيد بن ربيع سعيد بن ربيع حدثنا حديثي هو أنا علي بن مبارك ينزل قال هذا يحيى أنا يحيى صيب زيد بن سلام حدثنا هو حديثي هو قال هذا بابا بابا هو أبي سلام لا تدى أبي راشد الحبراني لا تدى عبد الرحمن بن شبل ولموضع النبي صلى الله عليه وسلم تنصبه فيه ليسلم الراكب على الراجل kẹ́ni tó gùn nǹkan ya máa sálámọ̀ sẹ́ni tí ń rìn sọ̀rọ̀ bá mi bọ̀ wọ́n lè yóò sálẹ̀mí rọ́ọ̀jìlú alálùkọ́ àìn ẹni tí sì ń fẹsẹ̀ rìn fóun máa sálámọ̀ sẹ́ni tó wà níjòkó wọ́n lè yóò sálẹ̀mí lè àkọlù alálùkàtàrí ó sì bá àwọn tó kéré àwọn èèyàn díẹ̀ ni wọ́n á sálámọ̀ sáwọn ẹni tó pọ̀ wọ́n máa ní sálámù ẹni ọba wa dáhùn sálámọ pàbúwẹlá òun máa gba aládà o ọmọ ńlámù yóò jẹ ẹni tí ọba wa dáhùn sálámọ o ọlẹ ọlẹ ṣe àlà onílàdà kankan tí ó gbà onílàdà kankan ó kẹ pé ẹyà ajá jọ ojú ládà bí ròsì kọ pé yẹn lásẹrẹ níjẹ nìkan lọ ọsálámọ tí gbogbo àtàwọn ń gbogbo àlè sáré ṣe kí ni o wà á ní kùn pẹ̀lú hadith tá a kíw débẹ̀ yìí pé ẹni ọba dáhùn sálámà òun lọ́mọ agbálada ṣùgbọ́n ẹni tí ọba ti dáhùn sálámà ọ̀la ṣayé àlà sí nǹkan kan fẹ́ nìyẹn tí ọ gbà bí ti wù kọ́mọ. wọ́n dábàá wo hadith yẹn wọ́n máa rí ìtọ́kàtọ́ lágbára nǹkan yẹn kẹ́sì lè dán títí jàmáà lóhùn gbà mí. báwa táwa tó fẹ́ ní ládàá àlè tó pọ̀ wọ́n ní anabi sallallahu alaihi wasallam ó ṣe ó sojú kòkòrò láti kọ́ àlẹ́ ọmọ yìí ní gbogbo nǹkan tó kéré àti nǹkan tó tóbi tí eré bá wà bẹ́ẹ̀ àti òdodo lọ́rọ̀ ọlọ́run ọba subhanahu tó sọ ní ìparí sọ́ọ̀tì káwọ́bà ọlọ́run ní laqad ja'akum rasulun min anfusikum àlójì sẹ́yìn ti wá báyìí ọ́ ti wá báyìí láàrin ara yìí èèyàn bí yín ni ẹ̀rí kọ́lọ̀ ń ṣe dáadáa fún akọ. ọba rẹ̀ pálójọ ló ní òjíṣẹ́ lọ jẹ́ kódà kọ́ wà láyé nìsí lẹ́yìn pé orí rẹ̀ kọ́ níbi ẹsẹ̀ lọ́wà. ẹ̀wọ̀n wípé ẹni tí ó dùn ọgbọ́n wà sí wọn ò ní pọ̀. àyọ̀wọ́lá nẹ́bí jẹ́ ọkọ̀ pé balógun lẹ́sọ́jú yìí àbóhùwò wò mẹ́wàá àbójú ń bẹ nígbà kan àwọn èèyàn tí wọn fẹẹ dúró wọn ní ṣe kí ni wọn ò ní pọ̀ níbi wá sí ẹ tó lè kí ló dé pa ẹ ẹwẹ ń dọ́lóhùn fẹẹ sọ nǹkan fún wa ni ẹ rí Ọlọ́run ló ti wá bá yín ránṣẹ́ láàrin ara yín azizun alayhi ma anintu tó bá jẹ́ wàhálà fún yín á dẹ̀ lágbára lórí ẹ̀ harisun alayhi ẹni tó máa ma sojú kòkòrò lé yín lórí ni gbọ̀ngàn tó bá jẹ́ eré báyìí á dẹ̀ sì kó jọ fún yín ó kéré ní ọ̀pọ̀ àdìpọ̀ níjẹ́ kó dùn yìí délé mú mi nínú ọ̀hún fún wa. aláàánú ni oníkẹ́dẹ́ ni ní máa ń ṣe kí àwọn onígbà gbọdọ̀. حديث مين تسوى عن عملي تجد كنا حدثنا إسحاق حدثنا إسحاق قال حدثنا أخبرنا روح بن عباده، قال أخبرني ابن جريج قال أخبرني زياد أن ثباتا أخبره وابن مولى عبد الرحمن يرويه عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير أولي حدثنا إسحاق إسحاق صح حديثي فأغني روح بن عبادة ينا فواني روني بن جريج صفمي زياد ني ثابت فوني رو فجأة ما دفع عبد الرحمن tọgbẹgbà wa ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ àbí ìfọyọ rọdí ọlọ́run tàlà àlù àrùtọ wọn ní àbúrò náà sọ pọrọ yìí wá látọ̀dọ̀ jíjẹ ọlọ́run sọlọ lọhùn àríwọ sálẹm jíjẹ ọlọ́run sọ yìí pé yòsàlì mo rọ kíbu alẹlmọs ẹni tó gùn nǹkan á sálámọ sẹni tí ń rìn wàlmọsì àwọn tó kéré ni wọn dẹsí máa sálámọ sí àwọn ẹni tó pọ̀ ẹni pé lẹ́yìn náà ti dédé yìí tá a kà lókè ẹrí wọn ní tá a bá kátó ní mẹ wọn ní ẹrí tá a bá wo hadithi ó jẹ nbẹnu hadithi at-tawjihat an àwọn ìtọ́sọ́nà tó ti ọ̀dọ̀ ànábì wa sallallahu alaihi nípa àwọn ẹ̀kọ́ sísálámà àti pé kéèyàn dẹ̀ sì sọ ìfura mọ́ ẹlòmíì àti pé ìfúkálukú ní ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ nù hadith ẹ̀ ìfọláfẹ́ni tọ́lọ́lá ìgbéraga fi má jẹ́ mi ẹ̀ òun ló fi di pé ẹni kékeré àwọn tó kéré ọ̀sálámọ̀ sí àwọn tó pọ̀ ẹni tí ń rìn ọ̀sálámọ̀ sí ẹni tó jókòó ẹni tó gùn kí ọ̀sálámọ̀ sí ẹni tí ń rìn ẹ̀rí wọ́n ní Ibn Jurayj wọ́n sọ báyìí pé wọ́n ní Abu Zubair sọ fún gbọ́n Jabir sọ sọ yìí pé al-mashiyani idha jatama'a fa ayyuhuma bada'a bis-salami fa huwa afdal àwọn ẹni méjì ni wọ́n jọ ń rìn lọ ìwọ rìn èmi náà ń rìn abábàdé àbí akẹ́kọ̀ọ́ jọ sójú kẹlẹ́ wọn làwọn afáwọn Jabir sọ yìí pé ẹni ọba kọ́kọ́ sálámù láàrin àwọn ẹni méjèèjì àwọn àfọdàlù ńlọlọlá jùlọ ńlọlọlá jùlọ ẹrí bákan náà báàbù mi dáàbò wọlé ní oṣù dédé àwọn òkè náà ẹnu ọ̀dà bá wọlé mi wọ́n ní ẹni tó gùn kẹ́ ọ́ sálámù sẹ́ni tó jókòó ọ̀yà. بن قال أخبرني ابن المبارك قال أخبرني أخبرنا معمر عن همام عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير. أنا نعيم بن حماد بن مبارك فعلون معمر صفي ولا تدع حمام لا تدع أبي هريرة لا تدع النبي صلى الله عليه وسلم wọ́n ní ẹni tí oògùn kẹ asálámọ̀sẹ̀ ni ti rìn ẹni tí ń rìn yóò sálámọ̀sẹ̀ ń dójòkó àwọn tó kéré wọn sálámọ̀sẹ̀ àwọn ẹni tó pọ̀. وفي ذي سكنا حدثنا أصبع حدثنا أصبع قال أخبرني ابن وهب قال أخبرني ابن هاني عن عمرو بن مالك عن فضالة عن النبي صلى الله عليه وسلم يسلم الفارس على القاعد والقليل على الكثير. تاري يلا سنة توكي أني أصبغ أصل حديث إبراهيم بن وهب بن روني بن هاني ينزل على صدى عمرو بن مالك لا صدى فضالة قال رأي على صدى النبي صلى الله عليه وسلم أني يسلم الفارس أجسي أجسي السلام على القاعد أن تجوك والقليل على الكثير أن تسكري ما سلام سعوة الله أنا نبا ولي ميتوني أني باب هل يسلم الماشي على الراكب ọ̀dà tó lè jẹ́ àtòjíjẹ kọjá gbígbé ẹni tí ń rìn asálámọ̀ fẹ́ tó gùn kan. أيا حدثنا حدثنا محمد بن كثير قال أخبرنا سليمان بن كثير عن حسين عن شعبي أنه لقي فارسا وبدأه بالسلام فقلت أبدأه بالسلام قال رأيت شريحا شريحا ماشيا يبدأ بالسلام أري إيش لوري لك ṣègbè ǹjẹ́ alimọ́ọ̀sì ẹni tí irin sọlẹ̀ sálámà dandogun kan wọ́n ní hadithi wọ́n ní hadathana muhammadu kathir muhammadu kathir wí hadithi wọ́n ní sulaiman bin kathir fún wa nírò bá wa látọ̀dọ̀ hussein látọ̀dọ̀ ṣáàdì táwọn bá sọ̀rọ̀ ṣáàdì wọ́n ní wọ́n fi wọ́n mú fọláwọn fún kọ̀ọ̀kan sínú pépà ara rí wọ́n máa ń hadithi wọ́n lọ́wọ́ pàdé fáàdìsà ọ̀pàdé fáàdìsà látọ̀dọ̀ ṣáàbì ọlọ́run pàdé fáàrìsà agẹ́sì òun lọ́kọ́kọ́ wá sálámọ̀ ọbẹ̀ ẹ̀gbọ́n òun rìn ọ̀pàdé agẹ́sì ọwá sálámọ̀ sí wọn àgbẹ̀bí ah, tẹ̀bdá ọ̀gbọ̀n mi sẹlẹ̀ ó sì kọ́kọ́ sálámọ̀ sí wọn níbẹ̀ torí mi rí ṣùgbọ́n yìí àfàgbà mọ́ọ̀sì àti rìn yẹ́bìdá omi sẹlẹ̀ òun ní kọ́kọ́ máa ń sálámọ̀ sẹ́ni tó bá pàdé ńdọ́jẹ́ kémi náà wọ́n ní Sheikhuna Al-Albani rahimahullahu ta'ala ah, wọ́n ní gbólóhùn hadith ọwọ́nù ah, musannif ibn abi shayba ọlọ́wọ́ alátọ́dọ̀ hussein ó ní èmi àti ṣáàbì jọwọ́ àwa pàdé arákùnrin kan tó gùn kan ọ̀bàdà àhùṣàbí bisalam ìfẹ́ ṣáàbì òun lọ́kọ́kọ́ sálámà fọ́fọ́tù àtàbdà bisalam ṣé wọn lọ́kọ̀ọ́kọ́ sálámà ni wọn náà ló rọjì láàrin táwa méjèèjì sì ń jọ ń rìn wàrán kí òun sì gùn kan ọwọ́ á ní bẹ́ẹ̀ ni èmi ti rí ṣùrọ̀ ìbò tí máa ń sálámà sẹ́ni tó gùn kan wọ́n ní àfi ti ọ̀rọ̀ yìí ọlálà àfi àtúntò làákín nà sunnata ẹ wo òṣèlú táwọn afáwọn máa ń lò ọ̀rọ̀ ni ò clear rárá àgbẹ̀gbọ́dọ̀ yóò gbádùn dọ́dọ̀ àfa wa sùrẹ́ yẹn tó tí wọ́n lọ fi ti o nínú àwọn ẹni ìṣáájú rere làákín nà sùnnẹ̀dà ẹni pé kó wọ́n sọ̀rọ̀ òdì bọ́lọ̀ bó ti bẹ́ẹ̀ agbọ́dọ̀ máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan ìgbésùgbọ́n ohun tó jẹ́ súnlẹ̀ òun ni kọjá sí pé ẹni tó gùn kẹrí ọ̀sán láwọ̀ sí ẹni tí ń rìn báyìí ẹ ṣe rí nìyẹn. wọ́n ní kọjá sí pé ṣùrẹ́ ìfọ̀ wọ́n kàn sáré sálámọ̀ sẹ́niyẹn lèmọ̀síláhàtín àròdọ̀tìláhù ọlọ́ọ̀bà àlà bóyá fàtúnṣe kan tó jáde wá lójijì ọlọ́run lọ́mọ ṣùgbọ́n tó wáyé kọ́rọ̀ súnlẹ̀ láàṣọ o ah! kò yé rárá ẹni tó bá gùn kẹ́ni ó sálámọ̀ ti ta o sẹ́ni tí ń rìn kò ní ó sì sálámọ̀ sẹ́ni tó على الكثير على ودي وما سلام سني ترفع حدثنا عبد الله بن يزيد حدثنا عبد الله بن يزيد قال حدثنا حياة آه، قال أخبرني حميد أبو هاني أبو علي عمرو بن مالك المصري الجنبي حدثه عن فضالة بن عبيد عن النبي صلى الله عليه وسلم قال يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير تعرف وجهه دوتي قال عبد الله بن يزيد حدثنا وحديث يا ينا صفواني أبو هاني قال أبا علي الجنبية أصح حديث فوق ولا تدع من عبيد لا تدع النبي صلى الله عليه وسلم وني يعني حديثه يسلم الراكب على الماشي أن تكون كان سلام زانتين والماشي على القاعد زانتين لما سلام زانتين والقليل على الكثير ẹni tó kéré ní ọ̀sán aláwọ̀ sáwọn tó pọ̀ ẹni tó kéré ní táwọn tó kéré àgbára ní àbdùlá. أخبرنا عبد الله قال أخبرنا حيوت أبو شريح قال أخبرني أبو هاني عن قولاني عن أبي علي عن الجنبي عن فضالة عن رسول الله صلى الله عليه وسلم قال يسلم الفارس على الماشي والماشي على القاعد على القائم ẹ̀rí eléyìí náà ti rí dá àwọn tòkè ọ̀nà abdullahi akhbarana ọkọ̀ anírò ní haywa ṣùráì yẹn náà sọ fún ọ ní abuhani alkaulani wọ́n sọ fún kọ́wá látọ̀dọ̀ àbí ali alijambi látọ̀dọ̀ fàdọ́là wọ́n ní òkìtì ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n sọ pé yóò sàlímù ìfárísù alẹ́lmọ́ṣì ẹni tó gẹ̀ẹ́sì ní ọ̀sán alámọ̀tẹ́ ní tìrín o wẹ̀lmọ́ṣì alálùkọ̀ọ́yì ẹni pé kí ẹ̀fọ́ lè jòkó òun là ń sọ tẹ́lẹ̀ àbí ẹni tí ń rìn ọ̀sára wọ̀ sí ẹni tó wà ní ìdùn wọ́n kọ́ ni ìlú alẹ́ kẹfìr àwọn tó dẹ̀ kéré ni wọ́n sálámọ̀ tẹ̀ sọ̀kọ̀ ẹ̀rí ẹnu ọ̀dà báwọn lébi tó tún jọ tòkè ṣùgbọ́n yàtọ̀ kíngiri oníbàárù yusallimu sọ̀gìrù alẹ́ kàdìrì àti ibi tí tẹ̀lé bó ti jáde nìyẹn ọmọdé ló máa máa sálámọ̀ sí àgbà ọ̀dẹ̀rágbà ti ń bọ̀ wọ́n lọ́ sálámọ̀ àti tẹ̀sílẹ̀ أيوة. حدثنا محمد بن سلام قال أخبرنا مخلد قال أخبرنا ابن جريج قال أخبرنا زياد أنه سمع ثابتا مولى ابن زيد أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير. عليه لا رجعت محمد بن سلام حدثنا ó yí hadith lọ ní masaladi fún adéró pé ìbùnú ìṣòro yìí ìyẹn náà sọ fún ní ziyadu sọ fún mi pé òun kọ sábẹ mọlá ìlúsáyìn ọlọ́run gba àbùkù ẹrọ jẹ lọ sàrà tó ń sọ báyìí pé òjíṣẹ́ ọlọ́run sọlọ lọ àṣàlá sọ pé ẹni tó gùn kí wọn sàlámọ sẹni ti rìn ẹni tí wọn sàlámọ sẹni tó jòkó àwọn díẹ̀ wọn sàlámọ sẹni tó gbọ́. حدثنا أحمد حدثنا أحمد بن أبي عمرو قال حدثني إبراهيم عن موسى عن عقب بن عقبة عن صفوان بن سليم عن عوفان بن يسار عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والماشي على القاعد والقليل على الكثير حديث ليلى نسج حديث صلى الله عليه وسلم هذه هو أنه كان المصنف مصنف الاستئذان نقرأ في بيان ẹnọ lẹ ọmọdé akálámọ sagbà ọni hadathana ahmed bin abi amri ahmed bin abi amri wí hadithi wa ọni bàbá mi sọ fún mi ọni ibrahim náà sọ fún mi wà látọ̀dọ̀ musa bọrọ ọkùbá látọ̀dọ̀ sọfwan bin sulaim látọ̀dọ̀ àtọwìn yẹsà látọ̀dọ̀ àbí bọyọ ọjọlọ tàlàjì wọn ní òjijì Ọlọ́run sallallahu alaihi wasallam ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àníṣẹ o yóò sàlẹ mo sọ bí irun alẹ kẹbí yẹn ọmọdé ni ó sàlámọ ságbàlagbà wàlúmọ́ọ̀ṣì aláǹfààní alẹ́ ní tí ń rìn ọ̀sán alámọ̀sán tó jòkó wọ́n kọ́ nílu alẹ́ ní kẹ́sì àwọn díẹ̀ lọ́dẹ̀ tó máa ń sálámọ̀ sí àwọn tó pọ̀. Ibn al-Arabi nínú àwọn afa àkàlà wọ́n ní ohun tó máa nù hadith yìí ni pé anna al-maqdula bìnà ìmọ̀ yọ̀bùdà olùfàdé ṣùgbọ́n ha wípé yàní ẹni tí ọ̀ lọ́lá. ǹjẹ́ ọkẹ̀ sí náà nìyẹn láàbùgbà yìí kọ́ a ẹni tọ́lọ́lá ẹ̀rí nígbà tí òsì lọ́lá gbé. wọ́n ní dábàá wò dáadáa sísálámọ̀ tọmọdé bá sálámọ̀ ságbàlagbà ìjìlá gómìnà sọ̀gẹ̀rẹ̀ lóníkẹ́lì má àwọn kí ó dáa ti ké sáájú ní ìjìlá musa ní ìjìlá nínú bàbàrà ọlọ́run ọba pé e, e, ìpàtàkì ọlọ́run òun lè di kẹrà máa rí iṣẹ́ ìgbà ìmá sàkólé ẹni tó bá hewu wọ́n gbé àti ọyẹ kan ti ẹ̀ máa wá ní dáadáa pé sẹ́lágbáyà jù mí lọ kó fi mọ̀ bóyá àti sàkólé ẹ̀ ẹ̀kọ́ máa mọ̀ dáadáa pé èmi ò sí àtó yín o ẹ̀rí èmi ò sí àtó yín o kí wọ́n lè máa sàkólé tí ìyẹn bá tún ti bẹ́ẹ̀ ìyẹn bá bàrọ̀ ọlọ́run lẹ́yìn náà wọ́n ní àlùkò àánì kò sase ju kò sase ètò kí ẹ lọ pàtàkì ẹ lẹ́yìn náà lọ bá tí ń ṣe dọ́gba kí ẹ pàtàkì so nípa bẹ́ẹ̀ kọ́mọdé sálámọ̀ sí àgbà yẹn ìbábára ni ìbábára ni nítorí pé ọdún tẹnìyẹn ní ẹnu ìsìlámù nǹkan tí sẹ́rí àṣà kà sí ẹ̀ lè ti síwájú. nínú àwọn alama rí ìta tó pọ̀ dáadáa lórí bọ́lọ́jọ́ lórí. kódà tá a bá ọmọ ike ń bẹ láàrin àwọn àgbàlagbà ẹni tó ń sọ sọ lámà sọ fi káàdì ọ̀rọ̀ ságbà lẹ́nu náà. àfi táwọn àgbà bá sọ pé ni àwa náà là ní ọ sọ. ìgbọ́n yàtọ̀ sí ah, ẹ mọ wàá yóò mo ti di gbogbo àwọn yòókù tó ti wà lẹ́nu wọn ò kò kẹ́kẹ́. nípa bẹ́ẹ̀ sọ bákan náà èyàn tún sọ níbẹ̀ àtẹ̀rì jihad jihad àhàdì ìgbé àwọn èyí tó ti kí n tóri lẹ́nu àhàdì ti bá a ti fẹ́ ká wí nìyẹn àwọn wa kábàrù bíi máa nílẹ̀ amọ́ wọ́n ní tá a bá wo àwọn àhàdì yẹn ẹ̀rí gbígbólóhùn yọ wáyé pé ayé wa sọ̀gìí sálẹ́m alàlìkẹ́bí ọ̀ pé tọ́ba wa bẹ́ẹ̀ wọ̀ pé gbogbo alẹ́ láti ọ̀ka àti kí ó débẹ̀ yìí pé sálàmù yóò sálèmù sálèmù fún lọ́yẹ kọjá mú mọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ nígbà tí ó wà ó wá dé làbárè yóò sálèmù sọ̀gírù alàlè kàbírì yóò máa sálámọ̀ sọmọdé àbí àyọ̀ máa sálámọ̀ sàgbà ọmọdé ọ̀ máa sálámọ̀ sí àgbà ẹ máa fẹ́ tọ́wọ́ afọwọ́ látẹ̀ ìbí ń fún wa nírò irun tí máa ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ bọ́ díẹ̀ so làbáàrè yìí a máa tún sí amúrù ni abẹ́sẹ̀kẹ́ a máa tún sí amúrù ni o a máa tún sí àṣẹ ibi àṣẹ ni kí ọmọdé kó ṣe kí o kó sálámà ságbà ń sálámà pàṣẹ ni bákan náà ẹni tí ń rìn ní kó sálámà sí ẹni tó jòkó àwọn tó kéré ní kó sálámà sí ẹni tó pọ̀ pé àṣẹ ni. bákan náà mo sálámà ó parí sí ọ̀dọ̀ ní báàbò bàbá mi sálámà ó báàbò mo حدثنا محمد بن سلام قال أخبرنا مخلد قال أخبرنا ابن جريج قال أخبرنا زياد عن أبي زناد قال كان خارجة بن زيد بن ثابت يكتب على كتاب زيد إذا سلم قال السلام عليك يا أمير المؤمنين ورحمة الله وبركاته ومغفرته وطيب صلواته. آمين. wọ́n ní àti sálámà dúkù rẹ̀ gbẹ̀dẹ̀rẹ̀ wọ́n ní hadata ni muhammadu salam muhammadu salam hadata náà wí hadithi tó wa wọ́n ní mákàlá bí fún wa nírò pé ìbùnú ìjọba yẹn yẹn náà sọ pé ziyadu sọ fún mi kó alátọ̀dà bíi zinẹ́ ẹ̀ ti dẹ̀ wọ́n lẹ́yìn tó ń pè ní kárìdà káàrì jáde ọkùnrin ló jẹ́rẹ́ kí n sọ obìnrin o yẹtubu aláàkì dáàbí dáàbí zayidi ìdá sàlẹ. wọ́n ní máa ń kọ síbi lẹ́tà zayid lọ́ba sálámù ọ̀yọ́ sọ pé asàlámù àlẹ́yíká yá amirul mu'minin wa rahmatullahi wa barakatuhu wa maghfiratuhu wa tibu salawati. ẹ̀rí ti pọ̀ gẹ́ bọ́lá bá fẹ́ sálámọ̀ sí wọn wípé asalaamu aleyna ya amirul mu'minin wa rahmatulahi wa barakatuhu wa mọ̀kìrọ̀tuhu wa qimu sọ̀làwàtì. ẹ̀ǹfí ló barakatu làwọn mọ̀ kó dé kátẹ̀lé wọn ní àfìsí yìí àfìsí tó gbádùn ni ká tún lọ wo àwọn àhàdíìsì míì dápadà kẹ̀ lẹ́wọ́n tá a ti wá ń dápadà bẹ́ẹ̀ bá rí bá dé sùn kí ẹ̀ sánà ẹ̀ tó lálàáfíà ni àgbẹ̀yìn tá a bá lo hadith yìí kó tó di báàdù wọ́n lé àlẹ́ sí ọmọ fìrọ́tù orinlẹ̀ nínú hadith tí Abu Dawud gbà wá pẹ̀lú àfitì tó da lójú ọ̀nà sí àlùkò màáhùn àbí wọ́n lé lómi tó padà dé ẹni wọ́n gbà bí hadith yìí mẹ́wàá twenty thirty di falada assalamu alaikum ẹ̀dọ́rẹ́ wọ́n lé wọn nù sọ́nà àbí Dawud yẹn pé nígbà tó sọ̀tọ̀ la ń sọ pé arba'un ọ̀nì ọ̀kọ́ọ̀là ọlọ́wà sọ pé hàákẹ́dà àti kúlù àbá ẹ̀ ọ̀bẹ̀ pé bá ti ń lé síbẹ̀ lọ láyé ti máa bá pọ̀ sí. àmà ziyada ala hada wọ́n fẹ́ mú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wá lórí ẹ̀. wọ́n sì wọ́n ká fi àlésí lé sí pẹ̀lú àmàlí wọn. fọlábíyà sàṣẹ́ ìgbò ìbùnàbà wọn òrìṣẹ́ tó dáa ẹ̀rọ malik ti gba alásọ̀rọ̀ muhammad amr bin ata ṣèké onímọ̀jọ́ kan sọ́dọ̀ abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma ọkùnrin kan wá wọlé náà wà láyé yamani ó ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. mazada shay'an ma'a dhalik ọba tó wíìn kankan lẹ́yìn rẹ̀ wọ́n abdullahi bin abbas sọ yìí pé inna salama ntaha ila libaraka bí wa barakatu gulọ parí wọ́n ní wa látọ̀dọ̀ yahya bin sa'id radiyallahu ta'ala anhuma wọ́n ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wọ́n ní walgaadiyaati wọ́rọ̀ ìxaasi wọ́n ní ọ̀kọ́lá ibn Umar wa alayka alifa ka anahu kariya daali wọ́n ní umaru náà eh, abdullahi bin umaru hejẹ eh, eh, tó fi dá lóhùn yẹn gá ọ̀ ṣe máa ta lọ fún fẹ́ẹ̀ pé bíi one thousand ọ̀sẹ̀ bí wọ́n lọ́wọ́ tààrà àlà wà á àlám tá a bá ń dó lórí ọba àrọ̀ká sùn. قلت صلى الله عليه وسلم حتى ولو صح إسناد هذه ولو صحت أو لو صح إسناد هذه الزيادة kódà kọjá sí bí àlè ti ta wíyìn kan fún padà gbádùn rẹ azọ báyìí láti fi àyè ìbéèrè lẹ. Thank you. और सलाम bẹ́ẹ̀ oríṣi ìgbà wa lọ́wọ́ pé pé àbá wa àbí kọ́ ẹ̀rọ náà àwọn ni wọ́n wà bí tọ́dọ̀ yẹn dàbí àwọn ìrora ni wọ́n kọ́ márùn-ún bẹ́ẹ̀ mẹ́fà kìí sì ìdàgbàsọ́hà kan níbi òbí bóyá òun ni òsì yìí. àbí àwọn olùsí lọ́dọ̀ yìí báwọn bẹ mẹ́fà bẹ gbogbo ẹ̀ lẹ́nu sì fi lọ́la àti àbúgbádùn dáadáa. wàhálà kò sọ̀rọ̀ ọ̀sẹ̀ yẹn lọ. ọ ọsẹ wọn afa ẹrí nǹkan tó lẹ́kítọ̀ wa gbélé kóni yáyí láti nínú rọmọdọ́ọ̀ kò sí yàtọ̀ láàrin bí àtàyà alákọ̀ọ́kọ́ àtẹlẹ fi tẹ́tẹ́ sí arínú wọn tí wọ́n fẹ́ gbèrò yàn lálẹ́ àti àti yàn lọ́kọ̀ọ̀kan alágbára tó bẹ̀rẹ̀ tó bí tẹ́tẹ́ ni àti bí àtàṣeyàn alákọ̀ọ́kọ́ àti tàṣàkùdà alákọ̀ọ́kọ́ àtẹlẹ fi yẹn máa wí sọlá bí ìbọn ìbíyà délẹ̀ lọ́gbọ́n délẹ̀ lọ́wọ́ àlẹ́. bẹ́ẹ̀ gbogbo sàlàyé ní ibi tẹ ẹ bá gbogbo náà lùbá látòkè délẹ̀ lẹ́yìn sọ́ọ̀tùlẹ̀ aláṣẹ ẹ gbọ́dọ̀ rí gbólóhùn sọ́mọ́dì síbi kẹ̀kẹ́ fẹ́ẹ́ ti kàn wọ́n àìbá mọ̀ wọ́n ní láwọn fẹ́ẹ́ mú ilé mú ọ̀kẹ́ dáwọ̀ rẹ̀ ẹ̀yọ̀ kẹtọ́ wà nìyẹn ẹ̀ fíkà fúrù àìníyẹ ààyè kẹ́ ọmọ gbàlérò yòówù kẹsọ́ ìbẹ̀rù gbogbo níjà lọ́pàá ẹ̀ fíkà fúrù àìníyẹ rahim àìníye aziz hakim àwọn ẹlẹ́ẹ̀kọ́ bíi abẹ́bí gẹ́gẹ́ ẹ̀ ẹ̀ ṣùgbọ́n asọ́mọ́t lẹ́yìn sọ́ọ̀tún lè kíláàsì báyìí tẹ́ẹ̀tì tí gbogbo àlùkò láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀ ní kẹjọ lónìí ẹ̀ ní kórìkọ rẹ̀ lẹ́yìn sọ́ọ̀tún lè kíláàsì ọwọ́ gẹ̀ẹ́ lọ tọ́jú ẹ̀ pamọ́ ní ọdún ọba fẹ́ kó yẹ Thank you mu samu samun zamani ko za mu tafi wani samun kudai na yi baki كان الشيخ الألباني رحمه الله تعالى ولو قال تمام المتابعة ìtẹ̀lé yẹn pé pérépéré ebi ṣe ń wí lèyẹn tẹ̀lé tòótọ́ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu omi àwọn náà wùdú wa àwọn agbẹ̀fẹ́ ni bá bá nísòrò tí wọ́n fi parí gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ìṣèhádùn ṣe fàgbára ọ̀ṣunmọ̀kànlá ọ̀tá aláṣẹ wọn wà fún wa. òun kẹ́ ẹni tàmọ́ òyìnbá bá a fi ìtẹ̀lé yẹn o ó pe pérépéré lọ́ọ́ kọjá pọ̀ wà pẹ̀lú mọ́mù ṣé kálukú ti jẹ lọ́dọ̀ ni o. ẹ̀rọ kí mọ́mù yẹn lè sálámọ̀ fún dìde abẹ́ mọ́ ìyẹn ti wà lórí fóun tẹ̀ fẹ́ mú tẹ ọ̀fẹ́ fún kálukú bá tẹ lọ tí òní ti parí àtàyà rẹ̀ òní mọ́mù ni ẹnu ẹ̀yá torí bẹ́ẹ̀ láti ìbọn ilé yàrá aláwọ̀ ẹ̀dá àwọn obìnrin kàmí ń kà aláwọ̀ ẹ̀dá sọlá fún ẹ̀fún ẹ̀dá lọ kẹ̀kẹ́ ọ̀rọ̀ láì fi òṣèlú náà yìí láti fi gbẹ máa wí. mo fẹ́ ti kẹ́kẹ́ rẹ̀ tọ́tẹ́ mi pé kọ́lá ìmọ̀mù lè ti dìde kó ti tọ̀ kó tún ti dé. ọ̀rẹ́pẹ́ nìyẹn sì wà lórí pé òun múra àti àti sálámọ̀ rẹ̀ láṣà kì pẹ́ nìyẹn. àdìsí ìnẹ́mọ̀ ìjọ ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ tọ irú ẹ̀kọ́ bí sheikh alban rahimahullah abẹ́lò ìṣèhàndì tí wọ́n lò fún àjọ lórí kọ́ alẹ́ sọ̀tún lónìí ajé kí wò dábà yóò pé pérépéré èèyàn tẹ̀lé mọ́ mú yẹn kọjá pé kálukú ti tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀sà sọ́tù ìyẹn sa ọ̀sà sọ́sì ìyẹn sa sàmọ́ ọ̀mọ̀ ìlú sàrà àwọn àgbàgbọ́ ọ̀dọ́ jọ parí ẹ̀. wọn padà sálámọ̀ títí ìsọpọ̀ onírun o lọ́sùnmọ́ da. bẹ́ẹ̀ni láti fi tẹ̀lé insha allah asalaamu aleykum wa rahmatulahi wa barakatu káàdà jìyà asalaamu aleykum wa rahmatulah kàwé bẹ́ẹ̀ àwọn ọ̀gbìn asalaamu aleykum wa rahmatulah bó ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì asalaamu aleykum. ọlọ́run téèyàn bá nígbà tó ń fi wáyà òṣèré ńkọ́ nígbà tó ń fi wáyà òṣèré ńkọ́ téèyàn bá ń rìn lọ téèyàn bá pàdé ẹni téèyàn tó ń jọ rìn ẹni bá ń kọ́ sálámọ̀ lọ́wọ́ láti òní ọdún ọlá ládàá rẹ̀ máa tóbi náà aleykum salaam. kò ní distance inú nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ jámọ̀ òun ni pé kò ní sí tasbih bẹ́ẹ̀ òun ní sí astaghfirullah òun ní sí subhanallah òun ju sálámọ̀ sí báyìí lọ́wọ́ kan wá dìde ni ó sì gbé kọ́ ọmọ mi lè lọ́pìn jámọ̀ nìyẹn lóró ọ̀dẹ àtàbílẹ̀ ọ̀dẹ ọ̀rẹ́ kí wọ́n á òdúgbò ẹrú ní ìlú ìfọ̀nù wa àsìkò ní ọ̀dẹ ìdúgbò ẹ̀ àwa òdúgbò náà wọ́n sọ láti wá ìyẹn lè gbà wọn. mo yẹ ti sara mọ́sálásí yẹn ara mọ́sùkì náà ni wọ́n ti mọ́ mú làwọn náà yẹn máa ṣe díẹ̀ o yẹn máa ṣe díẹ̀ tó bá jẹ́ mọ́ mú lọ bí ó ti rí bẹ́ẹ̀ kìí ṣe kọ́ nílé rẹ̀ ọlọ́ọ̀kírun tí ó dùn òun mú ọlọ́ọ̀ àlàm òun mú àfi tó bá jáde ìrìn àjò àní nǹkan tá a fẹ́ sọ nípa rẹ̀ lọ́rọ̀ bó ti ń sinmi kí sáré rìn àjò tó kò mú ọlọ ilé fọlọ fẹ́ wọn. ọkẹ ọkẹ ọkẹ ọkẹ tọ́ba kẹ̀sì ṣe é gbìyànjú láti kíra káàkiri òfìjà gbígbọ́ yẹn lẹ́fìlà ó sì gbàládà mo ti lẹ́fìlà ẹ̀ pé kẹ́ńdùrún yẹn máa jẹ́ lẹ́fìlà ni ẹ wà tó ti kírun sẹ́ni tó ń sọ̀tọ́ lára nìkan tó jókòó ó ti jọ́ níbẹ̀ ló ti kè àwọn ìjọ ọlọ́run sùn ọba ti bá wọn bẹ́ẹ̀ ni ó ti kírun ọba tó wá bá wọn tí wọ́n ń kí ni ó kè tó ti ń sìn oníkẹ́ni yẹn tó kè tó ìgbé ládàá rẹ máa jẹ́ kí ni wọ́n á jẹ́ méjì ẹlẹ́sì máa jẹ́ nẹ́fìlà lókè nínú méjì tó nẹ́fìlà nìkan máa jẹ́ mẹ́ àní o ti sọ ni pé ẹ mọ̀ fáwọn ẹni méjì kẹ́ àbí àwọn méjèèjì ti jọ kírun ẹnìkan tó wá bá wọn bí wọn ti kírun ló bá wọn ìkejì òkè ọba níbẹ̀ ni àwọn ti ké ní ibi táwọn ti ń bọ̀ tẹ́lẹ̀ náà àfẹ́ bá ti wá bá wọn gbà yẹn máa di kẹ́ máa jẹ́ bẹ́ẹ̀ ní kẹ́nu òrùn yẹn máa ti kí ni o á ni látẹ̀rẹ̀ níbi ó ti kí ìtẹ́tẹ́lẹ̀ ìrọ̀ ẹ̀mọ̀ pẹ́ ló ti kọ́rọ̀ ẹ̀yẹ̀ tẹ́tẹ́lẹ̀ ó ni ẹ oyè. àwọn ìṣìgá ń bá tu àtìṣà wọn ti kí wá dùrù náà wọn wá rí ìlànà ọmọ tí àwọn ń kó sípò tí nǹkan àkèrè ìṣẹ̀lẹ̀ láwọn ọjọ́ nǹkan. ókè wọn lè jọ yìí káyìí dáadáa wọn lè jọ yìí rẹ ọlọ́wọ́ yóò jọ yìí kèé ṣe mọ́sáàsì yẹn lòun ti kí o wọn lè jọ yẹn. Thank ta wà á sí ọjọ́ ìbò wípé mẹ́tọ́ mẹ́ta wọn àlè bá gbé máa wọ́n lójú máa wọ́n lójú. ṣé tí ẹnìkan bọ́ tó bá tó kúrò èyí tó kúrò sí kìíní ẹ̀ ṣé ìgbó ya fún ẹ̀mí ẹ̀ àwọn yẹn kí n sì fà kọ wá iṣẹ́ àwọn tọjá láṣẹ tí ọba ti sí yóò léwu inú dáláṣẹ gbọ́dọ̀ bójú tó ní ẹni tí wọn wà ní kóńgò yìí kóńgò ìjọba ni kìnìún ìjọba ni tí wọn máa ń wí yẹn ó léwu sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa jì sínú kíni ọ ah, yàní wọ́n máa kó sínú wáìlù nínú kọfífì iṣẹ́ tó yẹ kí àwọn ẹ̀tọ́ jẹ́ aláṣẹ tí wọ́n dìde sí kódà àwọn èèyàn kìíní máa ṣe jàmbá fún ara wọn. ṣùgbọ́n táláṣẹ ọba wa dìde sí ẹgbẹ́ nìkan wọ́n ọkùnrin nìkan wọ́n òkun torí ìtumọ̀ ohun tí ẹ fẹ́ sọ ni pé kìíní ẹ̀jẹ̀ fáwọn tó kálukú ń ṣe bó ṣe wù. èèyàn kẹ̀ bẹ̀rù ọlọ́run nípa ohun tí ẹ bá fẹ́ máa wọ̀ fáwọn ẹ̀hẹ̀ wọ́n ní lẹ́yìn náà ní pẹ́ nìyẹn ń tiẹ̀ ọ̀rọ̀ nìyẹn ìbò ló sì wọ́n tó ń fira tiẹ̀ ẹ kó fòsùn yẹn wọ́n fá kó fi wọ́n fún wọn nígbà tíjọba ò fi gbégbé sẹ̀ ní orí ẹ̀ aleykum salaam wa rahmatulah. àbí mọ́ọ̀lì kẹ́sì ibùdó mọ́ọ̀lì ibùdó mọ́ọ̀lù lẹ́ẹ̀ máa ń rí àti mọ́ọ̀lì ẹ máa ń rèé pé ìyá òun kò rọ bẹbẹ pé wọn jẹ orúkọ lọhùnún jẹ wọn wọn ti máa fi àwọn. yes tí ọba ti ṣe àlìfọ làmú bẹ ẹ lè pèyàn ní malik tọ́jú ẹni hafiz ẹ lè sọ yẹn bẹ náà tí ọba ti sábùdù bẹ kódà ò lè pèyàn ní wáṣẹ tí ọba ti sábùdù bẹ ò lè pèyàn ní kẹrìm tí ọba ti sábùdù bẹ ọdún ẹ á ti kàlà kàdíjà sọ̀rọ̀ sí i. pé rọ́ọ̀ ọlọ́run fà bɛ. bẹ́ẹ̀ ẹ̀rọ abudu ọba wa bẹ́ẹ̀ alẹ́kọ̀ọ́ la mú wa bí o. bí ọba sábúdú bẹ́ẹ̀ ọmọ àwìn karim rọ́ọ̀ rahim wáṣẹ ọba fẹ́ wí. ọ̀rọ̀ mọ́tí bẹ́ẹ̀ aziz aziz aleykum salaam ọkẹ ẹfẹ máàlì ẹ lè pè yẹn bẹ ẹyin náà ti gba pé ìmọ̀ máàlì kìí máa wí àwọn kẹkẹ náà ni wọn ń dá akọ nínú tíra yẹn máàlì tọ́ba abudu òun ni abdulẹ máàlì. nípa sọ́ndì fẹ́ǹdì ohun tá a bá fẹnu kò lé lórí ṣùgbọ́n gbà tá a fi hun sọ́ǹdì ló àbá ń fẹnu kò lé lórí báwa la ní gbogbo ìdá àṣàṣò ọ̀rọ̀ pé mi náà ń sọ dáadáa àwa la ní gbogbo àtijọ́ fẹnu kò ní ó dà ń bi dáhùn kiri pa fẹnu kò lé lórí ẹni tó gbà sọ fún yẹn kẹ́ lè rà lọ́wọ́ yẹn ó sì rí kó wọ òun gẹ́gẹ́ ní báyìí yóò sì sẹ́wó rẹ̀ fẹ́ni wá ti kò lé lórí kò sí wàhálà kankan lórí ẹ̀ kí so lè. Okay. Okay. Yọ ok, nígbà tí èsì fọ́ bàjẹ́ yẹ́yẹ́, tọ́ bá bàjẹ́ yẹ́yẹ́ lọ́mọ máa ní díyà tọ́ba bàjẹ́ bó ṣe kẹ́yìn kọ́ tọ́jú ẹ̀ ńṣàlá tọ́jú ẹ̀ ń sì kọ́ tọ́jú ẹ̀ dáadáa wọ́n bá yẹ kọ́ bàjẹ́ débi kí wọ́n fi gé ọwọ́ yẹn ó ti lágbára nìyẹn ẹ̀yà kọ́ máa ṣe ràkúnmí márùn-ún ni. ọmọ tí ó ṣe kọ́ ọmọ kí ni ó lọ sí ọjọ́ sí ìgbà ọkọ̀ tètè apá bàjẹ́ mọ́lẹ̀ ìjà kí àwọn ọ̀dẹ̀ ọ̀rọ̀ ẹni ò fẹ́ ìyá lórí ọ̀rẹ́ ọlá níwọ̀ lọ́rùn lẹ́yìn náà ni pé bí ẹ bá ti dárẹ̀ tẹ́lẹ̀ àlá ákílẹ́sì mọ́lẹ́bí ni wọ́n ní ọ̀sẹ̀ tẹ́lẹ̀ sọ́dà tí wọ́n fi máa kí èso ọ̀dà rẹ̀ yẹn bí má tó lọ dá wa lálẹ́ o èdè èdè lọ àwà lórí ẹ̀. ẹni tó sì ti pààyàn gan sọ́fẹ́ tẹ ìtẹ́ rẹ̀ àlá ákílẹ́sì ọrùn mọ̀lẹ́bí ẹ̀ ló máa máa wà àni wọ́n ti jọ dá mílíọ̀nù yẹn ẹ̀ òkè tí wọ́n bá da tí wọ́n wò tó bá gbọ́ kàdájáde tó sáré káàkiri ìpèsè ìbá ìwọ pé fún mi. òbí ìbàlágà kò sí kankan lórí ẹ̀ lọ́wọ́ ẹ má di ọmọ yóò ní di ọmọ àwọn bàbá yẹn náà wọ́n ní. lórí òkú àwọn aláṣọ tí wọ́n tún ilé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá àwọn aláṣọ tí wọ́n fi wọn ní òdiwọ̀n pé tó lè dá sọ wọn kò pé àwòrán ò ní pẹ́ lómi ìkànnì ọ̀pọ̀ yìí tí o kó wa ìṣirò ní ẹsẹ̀ bá tà tí o ti pé o ti jàmbá lẹ̀. ọkẹ owó òun lè tiẹ̀ tó òun náà tó àtúntò ọ̀tà àwọn ti jàmbá mẹ́ta ẹ mọ̀ pé ayágbó òkú pè gbọ́ nìyẹn òkú pè gbìrò gbogbo yíjọ́ tẹra yín nìyẹn jàmbá kà fún jàmbá rà kéèyàn má lọ tà déyàn tó kéèyàn bá ní sọ yẹn lójú kan kọ́dẹ̀sì lọ́ọ́ bá pé ọ̀dọ́ àtàrí òbí ìparí lọ́ọ́ kó wúlò fún wa àríkù sálàmù. lórí ọmọ ìdílé tó kì í sí apá rẹ̀ dáì. ọjọ́ tí ọmọ ìdílé yàn mí ò ní ẹ̀sẹ̀ lọ́mọ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ló máa. ẹ a ti sọ pé kò sẹ́sẹ̀ kẹ̀kẹ́ lọ́rùn rẹ̀ ẹ wọ́n fẹ́ rògbò àlìkọ́lá ansala ọmọdé tí ò fi dàgbà. tọ́tọ́ báyìí pé jìyà tí wọ́n lè gbé fún bóyá wọn á pa á di àbí wọn á ṣe nǹkan kan onígbà dàgbà bẹ̀rẹ̀ sí tọ́tọ́ bá pààyàn ní wọ́n kẹ̀jẹ́ kó gbé sígbà àwọn ẹni tó jẹ́ wà léyò rẹ̀ ni wọ́n sì rí pé ẹni tó dẹ́sẹ̀ lè kojú kẹ̀kẹ́ lọ́wọ́ jọ̀bọ́ gbòjú wò àwọn aláṣẹ ni wọ́n sọ̀rọ̀ lórí wọ́n fẹ́ ṣe nípa rẹ̀ ọ̀rọ̀ mọ́ ti yé ń sì torí ní ìsìn ọ̀la tó ti rú wa sí ọ̀tún ìsọ̀ èmi ọmọ mi ọlọ́run má jà bímọ sí ọ̀yà fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ lọ́lọ́ sí gẹ̀gẹ̀ ni mo yóò ṣe lọ́lọ́ sí fúnra rẹ̀ ọmọ tó dẹ̀ tẹ̀tẹ̀ ní ẹ̀ tọ ayẹyẹ ta sọ pé ó ṣèṣì pààyà ó ṣèṣì ṣe kẹ̀kẹ́ yìí ọlá pa lè bí làwọn fámìlì ọ̀sẹ̀ ìdè lórí ẹ̀fẹ̀ ẹ̀sẹ̀ nìyá lè bí ẹ̀sẹ̀ yẹn kẹ́ ọkọ́ sí lọ́rùn rẹ̀ àpàtẹ lọ́dá kò sí lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ náà wèrè wèrè tó la jí mọ́yẹ̀ lórí déyẹ̀ fi wọn ò lè lọ bá mọ̀lẹ́bí ẹ dákun sí mọ̀lẹ́bí lọ́pàá yẹn mo rò bẹ́ẹ̀ tíkẹ́ẹ̀tì ẹ̀ ń sìn. tó àwọn aláṣẹ wọn padà dìde sí i ọ̀rọ̀ yẹn kò lè lọ bí bí wọn torí ẹni tó ṣẹ̀ yẹn kò lẹ́ṣẹ̀ lọ́rùn débi bí mọ̀lẹ́bí ọ̀sọ̀ fún àwọn ẹ̀gẹ̀dẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kẹ̀kẹ́ ẹni tí ọ̀gbọ́n tọ́lọ̀ kẹ́yẹ̀ lápá ọmọ kékeré ẹ̀jẹ̀ oní bẹ lọ́rùn rẹ̀ ọlọ́run kẹ́ òní kọ́ ṣe dáàbò ṣe tàbí Thank you yẹn di ìkùlẹ̀ yóò rí ọ̀bùn líle yẹn máa ṣe orí yẹn gbà pé òun ti pé yá ẹ wàá kírun yẹn ọba kú kọ́sálámọ̀ omi kàkáyà bẹ́ àkùrẹ́ tẹ̀lẹ̀ ní ẹ̀mí ẹsẹ̀ wàá sálámọ̀ gbà. ó ti ẹ̀sìn sálámọ̀ yẹn yẹ ó ti sálámọ̀ òun ti mú òun ti parí òun ó di ìbúlẹ̀. ọmọ tó rí kẹta yóò kẹ́ ṣe kọ́búlé náà ni ó orí kalẹ̀ méjì kọ́bílà bẹ́ẹ̀ ni orí kalẹ̀ méjì kọ́bílà sọ̀rọ̀ káàdì sálámà. ilé ìwọ̀n mi ní ká máa ní sùúrù. ẹsẹ̀ sùwánìlá ẹ ẹ filẹ̀ náà ni? kó kí ebi ọba ti kì ọba ti parí kódà bí ọba gbọ́ sùwánìlá ìmọ̀ ẹ wí fún Yorùbá. haramu ni ká sọ̀rọ̀ ṣùgbọ́n ó ti yíwọ́ bẹ́ẹ̀. àní bẹ́ẹ̀ la sọ wọ́n máa bá kí lọ lẹ́yìn. ẹ bá kiri tọ́ba tí wàá parí yóò sá padà kí pé kẹ́yìn ni bá kí bẹ́ẹ̀ sọ pé ẹ bá rẹ tá a yá lẹ́ẹ̀kan òjò bẹ́ẹ̀ lọ pé kò tiẹ̀ gbọ́ sùn wálé láyé yẹn ọba tó ń bà lókè ọkẹ ẹjọ kiri ọba tó wá kí sáwí náà ni ó yóò tó sáwí pé ó léwu sí yóò tó báyìí àwọn ẹbí kẹsì yóò tó báyìí yóò mọ oríkàlẹ méjìlá yìí sálámà náà. Alhamdulillah ọ̀yà. ọ̀dà. ẹ wo àwọn adágún pariwo ní ẹ̀yìn kò lè yẹ ọ̀yà ká máa wọlé lọ. Thank you nígbà tó padà yá nínú àná ọlọ́run orí àti ìgbóhórọ́lọ́run ó wá ń ṣèbéèrè ó fẹ́ máa fi lọ́ọ̀ nínú ìbéèrè rẹ̀ wọ́n wá jẹ́ kó yí pé ọlọ́run ní pé ẹ wá ní ẹ̀yìn ní kẹ́kọ̀ọ́ ó wá ń wá láti ọlọ́run gbàgbọ́ ọlọ́run ó jẹ́ ìtumá béèrè béèrè ó ṣe béèrè béèrè yẹn ó béèrè ó wá rí i pé nínú àwọn òbí òwò ó ṣe ó ti ní àbá àwòrán wọn ó wá padà sí ọ̀dọ̀ àwọn ọmọ àná ẹni yìí ó kẹ́ni yẹn ṣe wọ́n wọ́n lè mọ̀ ọ́ jíjí àlejò yìí ó tẹ̀síwájú ní pàtó jíjí àlè jíjí àbáwò àwọn ó ní àwọn ìwúlò àwọn kùdìẹ̀kùdìẹ̀ pé mo gbọ́ lọ́wọ́ bá tó bá fẹ́ gbà wọn lórí díẹ̀ díẹ̀ ló máa ń gbà. látàrí àwọn kùdìẹ̀kùdìẹ̀ àwọn tó ń lò fún èèyàn lọ́wọ́.